بسم الله الرحمن الرحيم للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọdá ẹ̀mí wa sí di ọjọ́ tòní tí í ṣe ọjọ́ kọkànlá oṣù rọ̀mọ̀bánà alápọ̀lẹ́ fún wa ní àǹfààní àti ètò padà kójọpọ̀ nínú mọ́ṣáláṣí láti tẹ̀síwájú nínú tafsiri alkùnránì alápọ̀lẹ́ tá à ń se nínú oṣù alápọ̀lẹ́ ní tafsiri wa tí ó kọjá ìyẹn ni lánàá akàwọn ááyà tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ tó so mọ́ ká máa búra a sì ṣàlàyé ní sókí téèyàn bá búra lórí bóun ní ṣe nǹkan tọ́wọ́ padà rántí pé ṣíṣe nǹkan lórí wà ń bẹ̀ àbí nǹkan tó wù lóhùn ní ṣeun àìsí rẹ̀ ó lè kó bóun náà ó sì ti búra a ìdí sẹ̀ríà ká lórí pé irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe lófin ìyẹn ni pé yóò ṣe kàfàrà aya tí wọ́n ká fún wa yìí ọlọ́ọ̀bọ̀ bá lékè ọlá ní ọlọ́ọ̀bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹni tí wọ́n ń búra lórí pé àwọn ò ní súnmọ́ èdè àìyedè ṣẹlẹ̀ láàrin tọkọtaya ọkọ wa búra pé òun ò ní súnmọ́ ìyàwó rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ kó tó nípa kàǹtí alukurani sọ irú ìgbésẹ̀ báyìí ọ̀pọ̀ ọ̀gbà yìí máa wáyé ni tí ọkàn bá gbóná tí ìbínú bá ṣẹlẹ̀ bákan méjì ni àbí ká pin sí mẹ́ta ẹni tó búra pé òun ò ní súnmọ́yàwó rẹ̀ inú kọjá pé kò sẹ́ ẹ̀ wúlẹ̀ fòpin sí kò sọ pé mo fi ọlọ́run ọba búra òun ní súnmọ́ ọmọ fún bàbá yìí kò fi gbà sí ọkàn ni mo fi ọlọ́run búra òun ní súnmọ́ ọmọ aláwọ̀ kan ẹlẹ́ẹ̀kejì àbí kó búra kóhùn ní súnmáyàwó rẹ̀ ó fásìkò sí ṣùgbọ́n àsìkò tó fi sí wọn ó tó ó lé ní ogójì ọjọ́ ó lé ní kíni o ogójì ọjọ́ forty days tàbí ńgbà tó búra kóhùn ní súnmáyàwó rẹ̀ àsìkò tó bù kò tó ogójì ọjọ́ kò tó forty days kí ni yóò máa jẹ́ irú ìdájọ́ ọkùnrin bẹ́ẹ̀ ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní lìlẹ́dínà yóò dúnà mí nìsá ihim tarọ́bùsù arúgbó àti aṣọ gbogbo àwọn ẹni tí wọ́n ń búra lórí pé àwọn ò ní súnmọ́ aya wọn tí wọ́n búra látàrí ilé á lọ̀ wọn lára kí wọ́n dúró de oṣù mẹ́rin afọ̀nà oṣù mẹ́rin mo fẹ́ sọ tí mò ń sọ pé ogójì ọjọ́ náà sọ pé forty days oṣù mẹ́rin mo fẹ́ sọ ó ṣe é ṣe kọ́jẹ́ pé búra tó búra ń fún oṣù mẹ́rin ó búra pé òun ò ní súnmọ́ ìyàwó rẹ̀ fún oṣù mẹ́rin ọlọ́ọ̀bọ̀ ọba àlekè ọlá ní ẹni tó bá búra gbogbo àwọn ẹni tí wọ́n búra báwọn ò ní súnmọ́ àyà wọn lófin ìṣẹ̀ríà ọlọ́run ọba fòpin sí pé ká lọ́ wọn lára di oṣù mẹ́rin tọ́ba jẹ́ pé ìbúra tó búra kò tó oṣù mẹ́rin tẹ́lẹ̀ náà eléyìí kò níyọ̀ ìyẹn ni pé nígbà tó búra oṣù kan lè búra automatically tó oṣù kan bá tó ìbúra rẹ̀ ti parí náà àwọn olùmọ́ni ìdájọ́ tí sẹ́rí à ń sọ ń bì nípa kọ́kí olóhùn ní súnmọ́yàwó rẹ̀ tí ọba sí ìdíwọ́ kan tí sẹ́rí àfaramọ́ ni o bọ́yá àlàáfíà látàgbọ́n ìyàwó àbí látàgbọ́n ọkọ̀ ìmọ̀ àṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí bọ́yá ètò ìlera kan wà tá a gbọ́dọ̀ mójútó tó jẹ́ pé wọ́n ní tọ̀ irú wọn gbọ́dọ̀ súnmọ́ra wọn eléyìí kìí ṣe ní sẹ̀rí àǹsọ eléyìí nípa pé àìgbọ́ra ẹni yé àbí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ìlọ́kọ́ fi ní ó búra kó òun ní súnmọ́ ìyàwó rẹ̀ mọ́ àwọn olùmọ́ni tó bá jẹ́ pé n tó búra kò pé oṣù mẹ́rin tó búra ìbúra tó búra lórí rẹ̀ kò pé oṣù mẹ́rin irú obìnrin bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí àwọn ní kò ṣe sùúrù kò ṣe sùúrù gbogbo àtúnṣe tá a bá ṣe ká máa ṣàtúnṣe òun láàrin oṣù mẹ́rin ọ̀hún àbí láàrin ìgbà tó bù tọ́lọ́ bá ṣe dásùn ṣe bá ṣe tí wọ́n gbọ́ra wọn yé alihamudulilayi àmọ̀gbálá yìí kí ni ọgbẹ̀yìn rẹ̀. ṣùgbọ́n tí wọn bá wá rátò ṣèṣe ọ́sà yarí kalẹ̀ náà ni pípé òun ò ní súnmọ́ tọ́ba jẹ́ pé tó bù ó ti lé lóṣù mẹ́rin ọlọ́ọ̀bá ní òpin rẹ̀ kọ́ gbọ́dọ̀ kọjá oṣù mẹ́rin èyí tí ń ṣẹlẹ̀ ni pé síwájú kí ìsìláàmù tó dé ọ wà nù tí àwọn ọkùnrin máa ṣe láàrin àwọn lárúbáwá tóbi ìbáṣẹ̀ O lè búra pé òun ní súnmọ́ fọ́dún márùn obìnrin ó sì gbọ́dọ̀ mọ ẹbẹ lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀rí wàá rí i pé eléyìí àbòsí lọ́jẹ́ fún obìnrin afi ara ní obìnrin ni ìlọ́lọ́ba afi afòpin sí gbogbo ẹnikẹ́ni tọ́ba ilé búra bẹ́ẹ̀ tí ọba tó sùn mẹ́rin eléyìí tó sọ pẹ́rẹ́ ni òun náà bí ò tó sùn mẹ́rin ń tá a fẹ́ ni pé kán sátúnṣe kọ́ padà sí ìsẹ̀mí wọn tọkọtaya bó ṣe yẹ lábẹ́ bẹ́ẹ̀ ó ti búra kóṣù kan lòun ó ṣe tóun ní sọ sẹ́ni pé kó tó oṣù mẹ́rin àtúnṣe bá wá lẹ́yìn ọ̀sẹ̀ méjì lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta sẹ́ni pé kí èpè ìgbà tó bù ó ní ìṣẹ̀rí àfọ̀lẹ́sà inú kó ń ṣe sùúrù àwọn àmọ́ yóò dúró lórí pé tọ̀tórí kọ́ wọn fẹ́ ṣe kàfàárà òun odò tó sùn kan bá pé àwọn ọmọ ṣàtúnṣe yòókù tọ́ba ṣe bẹ́ẹ̀ kò ṣe tó burú lófin ṣẹ̀ríà ṣùgbọ́n tá a fẹ́ jù náà ní tá a ti sọ fún wa lánàá ká ṣàtúnṣe yòó torí pé alukóraánì ni wàsúlù xeyì kẹ́ ẹ ṣàtúnṣe oore ni nítorí ìdí eléyìí kọ́ sátúnṣe láàrin kí wọ́n sátúnṣe láàrin tọkọtaya kọ́ padà súnmáya rẹ̀ kó tó kágbà tó wíwù kó se kà fara ìní tíṣẹ̀rí àfàràmọ́ ìn ló fi dáa jùlọ ṣùgbọ́n tó bá dúró sísun lórí bẹ́ẹ̀ náà kò sí tó burú àní sọ pé ọ̀sẹ̀ lọ ṣùgbọ́n tó bá wá ti pé bọ́yá kó bùgbà àbásìkò tó bù ó lé ní oṣù mẹ́rin bóyá olóhùn ní súnmọ́ fóṣù mẹ́fà olóhùn ní súnmọ́ fọ́dún kan. irú ọkùnrin bẹ́ẹ̀ á lọ lára fóṣù mẹ́rin kọ́dákọ́jẹ́ tó bù kò fi òkà sí kò ní ending open ended ló ṣe pé ìní súnmọ́ ọmọ ni tàbó ní ní súnmọ́ fọ́dún kan. lófin ṣẹ̀ríà a máa tu a máa a máa gbogbo gbèsè tá a gbé a máa gbé gbogbo ẹ̀ kò ní tóṣù mẹ́rin lọ tóṣù mẹ́rin bá ti pé ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ ìfáàú tóṣù mẹ́rin bá pé wọ́n á da jókòó èwo lọ́fẹ́ sí ń bẹ̀ lófin ṣẹ̀ríà nù a ṣe wá sí fún aatu kọ́ padà kó súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin nígbà oṣù mẹ́rin ti pé apá kan nú àwọn olùmọ́ni tó sùn mẹ́rin bá ti pé ńjọba pé oṣù mẹ́rin géérégé tí ó sì súnmọ́ ìyàwó rẹ̀ látàrí kó búra wọn ìkọsílẹ̀ ti wáyé láàrin wọn kọjá ìyàwó rẹ̀ mọ́ kọ́dà àwọn àfáà kan sọ pé tọ́lákùn bá ìní ìyẹn ni pé ó dìgbò obìnrin bá tún lọ́kọ̀ mí kò tó ti fẹ́ra wọn padà àwọn kan nílá ákásí fún pé ìkọsílẹ̀ kan ni àbí méjì tọ́tẹ́ pé ó lè pè padà ṣùgbọ́n tọ́tẹ́ àwọn jù náà nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé ìkọsílẹ̀ ò tí wà yẹn gbà náà tọ́ bá pé oṣù mẹ́rin á wà pèjókòó á tẹ̀lé sí agbogbo táwọn olùmọ̀ gbé nígbèsè wọn gbé nítorí wàá kú náà ni pé kí lọ fẹ́ kí ni kò yàwó rẹ̀ nìsín fẹ̀yìn fáwù tọ́lọ́wọ́ bá ṣe tọ́ gbọ́ tó ṣe kí ni o tọ́sàtúnṣe yóò ṣe kà fara ìbúra rẹ̀ wọ́n sì mọ̀ ti sẹ̀mí tọkọtaya wọn lọ ṣùgbọ́n tó bá wá yarí kalẹ̀ pé òun ọ̀gbáfa òun ò ní súnmọ́ ọmọ lòun wí o ntí wàá wá kú náà ni pé ìwọ ìyàwó kí láwàá sí òun ò fún lọ́pṣẹ̀ nìyí sọ àpérò tó máa gbábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ báyájọ́ tó lọ́ọ́ ní kọ́kàn tó rọ̀ tàbí òkùsẹ́ mọ́ torí eléyìí ní tíṣẹ́rí àwọ̀gbà ni tí bá rò kóhun lè ṣe sùúrù kí ṣe túláàsì pé ká ní ká kọra kí wọ́n kọra wọn lẹ̀ ṣùgbọ́n tóbi ìbánilá èmi ò lè fara mọ́ ó ti tó gẹ́ lábẹ́ ilé o èmi ò lè fara mọ́ ó ti tó gẹ́ ṣẹ̀rí òun nìkan kọ arábìnrin bẹ́ẹ̀ inú fi ní fain azamu talaqa bá jẹ́ pé tó fẹ́ sí náà ní kọ́ fẹ́ kọ́lẹ̀ kọ́lẹ̀ kọ́ máa bá tiẹ̀ lọ èwo ni kó fobìnrin lẹ́ẹ̀kọ́ lọ́kọ̀ kò ní kò jẹ́ ẹni tó lọ́kọ̀ kò jẹ́ ẹni tí ó lọ́kọ̀ lẹ́yìn oṣù mẹ́rin á ní ọkọ̀ ọ̀lẹ̀ àwọn olùmọ́ni tọ́ba wa tún yarí kó òun ò ní kọ́ ọ̀lẹ̀ nǹkan ọkùnrin mi wà bẹ́ẹ̀ èmi ò ní kọ́ ọ̀lẹ̀ ní òfin ṣẹ̀rí adájọ́ adájọ́ òfin ṣẹ̀ríà ó lágbára láti kọ obìnrin yìí lẹ̀ kọ́dà kọ̀kọ́ rẹ̀ ọgbà lópin ìgbà tóbi wọn bá ti dìmáǹdì bẹ́ẹ̀ ìntì máa sẹ́kù náà ni pé option wà lọ́dọ̀ obìnrin gbogbo obìnrin títí àti bóyá òun tún lè máa rò pé à bóyá ká tún wo títí gbà báyìí bóyá òun fún ní ààrẹ ní bá a sọ̀rọ̀ tí ariwo lòun wọn dá kó sí tó burú ṣùgbọ́n bá tó bá sọ pé ó ti tó jẹ́ lópin ìgbà tó ti kóṣù mẹ́rin tó ti búra ẹ̀ adájọ́ ní agbára àti sekínì o àti kó obìnrin ilẹ̀ yóò nìtọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú agbára ìjọba mọ́kọ obìnrin yìí lẹ̀ ó sì jẹ́ kíkọ́ ọlẹ̀ náà obìnrin tó bá kọ́ ọlẹ̀ bẹ obìnrin ò sì rí dà àwọn ìtọ́jọmọ́ ìdájọ́ ìdọ̀ padà wá wájú ṣùgbọ́n kóbìnrin tó parí ìdá bọ́yọ̀kan rẹ̀ bá rọ̀ wọ́n lè padà kí wọ́n sàtúnṣe ó lè pe àwo rẹ̀ padà ṣùgbọ́n tí ọba pé padà tí obìnrin parí ìdá ọ̀tán náà nù. ìlọ́lọ́bọ̀ ọba àlejò aláǹsọ̀ ń bi pé lílẹ̀ dínà yóò lónà mi nìsá ìhìn tààrọ̀ bùsùn àrùbá àti aṣù. fún àwọn tí wọ́n ń búra lórí pé àwọn ò ní súnmọ́ àwọn aya wọn á lọ wọn lára di oṣù mẹ́rin fa ìfáàú tí wọ́n bá ronú pé wàdà tí wọ́n súnmọ́ àwọn obìnrin wọn ní ọ̀nà tó bá tọ̀ lófin ṣẹ̀ríà fẹ́yìnà láhàwọ̀ fún rahim ọlọ́ọ̀bọ̀ ọba aláforíjì arínú àwọn olùmọ̀ká tí wọ́n sọ pé ń gbàtọ́ lọ́ba ti sọ pé tí wọ́n bá ti padà tí wọ́n sì padà súnmọ́ àwọn obìnrin wọn ọ̀hún ọlọ́ọ̀bọ̀ ọba aláforíjì oníkẹ́ ní pé kò nídìí kan ṣe kà fara mọ̀ ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà lọ lé lórí àwọn jùmúrù lọ lórí pé yóò ṣe kà fara yọ tanran ìbúra tó búra hàn gẹ́gẹ́ bá ti sọ lánàá ẹni tó búra kò ní sẹ́kẹ́ tó wá rí pé tó lóore jù lọ yóò ṣe aṣọ ìtanà tí ó ṣe nù mẹ́ta bẹ́ẹ̀kọ́ fáwọn aṣọ aláti masakí nàbí náà sọ́tì mọ́tò ìmúra àríkùn àwòkè sọ́tò àwòkè àìrò rọ́kọ̀bà fàámà lẹ́bí ẹ̀jẹ̀ fọ́sùyàmù sálásà ti àyíyàm zálíkà kan fáró ti àìmáníkùn ìdá àdáfò inú kọ́ bọ́ aláìní mẹ́wàá tàbí kọ́ dá sọ fún wọn tàbí kọ́ bọ́ òkò lọ́rùn ẹ̀rú kọ́sẹ̀rú dọ́mọ tí ọba wa lè sì kan nínú mẹ́tẹ̀ẹ̀ta kọ́gbà àwẹ̀ ẹjọ́ mẹ́ta eléyìí ọmọ jẹ́ ẹni tí ó fi pa tó búra rẹ ọlọ́ọ̀bọ ọba àlejò ni fẹ̀yìn azamu wẹ̀yìn azamu tọ́ba wa jẹ́ pé kíkọ́ tọba ti pín sùmẹ́rin àádùkú sí ọfẹ́ kọlẹ̀ nìkan arábìnrin ilẹ̀ mọ́ fi fúyà jẹ mọ́ kó ìnira bá kọ́lẹ̀ kò sinmi kúkú mọ́ kó òun lọ́kọ eléyìí ni ìdájọ́ sẹ̀ríà lórí irú ìbúra tọkùnrin bá búra bẹ́ẹ̀ tó fọlọ́ ọba búra pé òun ò ní ṣe báyìí àwọn olùmọ̀ wọn kó sábẹ́ eléyìí àwọn àdájọ́ tó farajọ́ inú rẹ̀ wọ́n ní tọkùnrin bá máa mọ̀ láì sí ìdíwọ́ tí sẹ́rí àfara mọ́ tọ́pa obìnrin rẹ̀ tì tí ò súnmọ́ fún oṣù mẹ́rin tarábìnrin tó sì ní bùkátà sí ṣùgbọ́n kọjálẹ̀ bọ́yá torí pé ń bínú fóṣù mẹ́rin arábìnrin lọ́ndà sẹ̀ríà ó lẹ́tọ̀ọ́ àti lọ wájú adájọ́ pẹ̀tọ̀ ìtọ́wà láàrin èmi àti lágbájá ni kádájọ́ wo tí ọba sí lẹ́jọ́ tádájọ́ bá ṣe ìtítí fún tọ́ba tó láti rẹ̀ pé kọ́ lọ súnmọ́ tọ́ba kọ́ pẹ̀tọ̀ èwo lọ sí ń bẹ̀ tọ́ọ̀kù obìnrin ilé kùkù sí mi kọ́mọnú ètò bá wà tọ́ba lóhùn ò lẹ́ẹ̀ tóbìnrin sì dúró lórí pé òun ò gbé pẹ̀lú dájọ́ ní agbára àti kọ́lẹ̀ torí pé ìsìláàmù ọgbà káfara nira wa kọ́ wa máa máa ṣe oní tóun fi ń fi àjẹ ṣẹ̀rí ọ̀fara mọ́ bákan náà lábẹ́ ọ̀pọ̀ àwọn afáwò ní tẹ̀sírí gba àwọn sọ̀rọ̀ wọ́n ní eléyìí mú umar bin khattab rọ́dí ta'ala anhu níjọ́ kan umar nígbà ọwa ní khalifa a máa jáde lóru aláwọ akbar nígbà táwọn èèyàn nso ń sùn yóò máa kiri ká yóò máa wò tí ò sí nǹkan kan tó àwọn èèyàn wà ní òdààmú torí pé ìrántí tọ́tọ́lọ́ ọ̀bọ bí òun léèrè pé àwọn fún sọ́tà fún ọsọ bóòlù sì wò wọ́n sí lóru ibi ti lọ debi kan ó jókòó kó sinmi ibi tó ti jókòó kó sinmi ọba gbọ́ arábìnrin kan onìkan nù ilé tí ń sọ ẹdùn ọkàn rẹ̀ tí ń sọ ìdààmú tó bóun ń hun lórin ó ní tọ́tọ́ wà láhádà lẹ́lù wàsúwádàdà wà níbù wàá rákà ní aláhàlélà ọ̀là ìbò. ó ní ah, alẹ́ ti gbòdì òkùnkùn alẹ́ ti pọ̀ kọ́dà ìdààmú ọkàn mi ní pé ìrìn ẹnìkan tá àjọmọ̀ ṣe nù lé ń kọ́ńpléènì pọ̀ ọkọ rẹ̀ pé kò sẹ́ni kankan mọ́ òun ò sí lé ọwọ́ nípa wàláhì mo fi ọlọ́run ọba búra á ní ó mo fi ọlọ́wọ́n ọba búra bẹ́ẹ̀ bá ṣe pé mo mọ̀ pọ́ lọ́wọ́n ọba ń rí ni mo sì gbá pé ọlọ́wọ́n ọba rí ni lórí kàmínhàdà sẹ̀rí ìrùjọ̀wà níbo wọ́n ní wà láàyè ìbá gbọ́kùn èmi wọn ni ìbá ṣèbàjẹ́ kí ni ìbá tàṣí ọmọdé mi kàtọ́ létí kí á umar bá dìde ọba lọ bọ́ọ̀mọ rẹ̀ aya nabi sallallahu alayhi wa sallam hafsa ó ní ìrẹ́ hafsa ó ti lọ ṣèwádìí pé kí ni problem obìnrin o wọ́n bá lọ́kọ rẹ̀ wà nù àwọn ẹni tí ọ wà nù àwọn ọmọ ogun ìsìláàmù ọ wà nù àwọn sójà tí wọ́n ti rán lọ lùkà lọ jagun nítorí délé ó ti pẹ́ kó dé omar bin khattab wa bi hafsa ọmọ rẹ aya nabi sallallahu alayhi wa sallam wa bi léèrè pé ìgbà wo lobìnrin lè ṣe sùúrù rẹ dáa rìwáyà kan ní ó ní láàrin oṣù mẹ́rin sí mẹ́fà ìgbà náà wọ́n mọ̀rọ̀ wá ṣe lófin pé gbogbo ẹni tá a bá ránṣẹ́ tí ò sí pẹ̀lú ìyàwó rẹ̀ ẹni pẹ́tọ́ lo ogun wọn ò gbọ́dọ̀ kọjú oṣù mẹ́rin tí wọ́n fi pè láwọn padà tí wọ́n ti àwọn ẹlòmíì lọ torí pé láti sọ ẹ̀tọ́ arábìnrin ìpayọ̀ ọlọ́run ọba ló mú mọ́sẹ̀ tí ọ̀dà ẹni tí ò ní payọ̀ ọlọ́run yọ̀ọ̀dàn kàn mí wò nítorí di eléyìí eléyìí wà nù tíṣẹ̀rí àṣẹ lófin kí àwọn ọkùnrin ó mójútó eléyìí tóbìnrin bá rí i pé ń kó nira bóun kò sínú àìsọ torí ti ń dá wa láàmú gbà mí nìkú sẹ́rù eléyìí máa lọ fẹ̀tọ̀ sí kí bóun ṣe á fẹ́ lọ máa sọ tí ó sì fi kó bẹ́ẹ̀ lómi kọ́dọ̀ obìnrin gan yóò kó bá làáfíà rẹ̀ yóò kó bá làáfíà rẹ̀ à ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ wa kan tó ní then olóbìnrin ìyàwó rẹ wá kọ ìyàwó ẹ̀ nìkan wá ń fún òun pé ọkọ̀ òun ti súnmọ́ òun ní ìsìn olè lọ́dún mẹ́rin torí ni kọ̀jẹ́ ń tọ́lọ́kọ̀ kọ̀jẹ́ tí ọlọ́kọ̀ nítorí ìdí eléyìí irú bẹ́ẹ̀ kàkà fi wá lọ máa ṣèrànù wípé ọlọ́run kú rí pé ọkọ mi lọ lẹ́sẹ̀ lọ́rùn ìwọ náà lẹ́sẹ̀ wà lẹ́sẹ̀ fún ọlọ́nà lọ fẹjọ́ sùn bí tó ti lè lọ fẹjọ́ sùn gbogbo elétọ́ bá jẹ́ pé ìdí tí ìsúnmọ́ rẹ̀ ni o tí ò fi wáyé kìí ṣe ìdí kan tí sẹ̀rí àfaramọ́ ìlànà ṣùgbọ́n tó bá jẹ́ ìdí tí sẹ̀rí àfaramọ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣàpèjúwe bọ́yẹ́ tó àlàáfíà lágbọn ìyàwó àbí lágbọn ọkọ eléhùn tí sẹ̀rí àgbà wọlé ni kọlọ̀bọ sàmọ̀nà wa ọlọ́bọ̀ balẹ̀ kí ọlá ni. والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء نعم ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن إن كن واليوم الآخر نعم وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف نعم. وللرجال عليهن درجة wàlláhu azizun hakim. ọlọ́ọ̀bọ̀ ọba àdékíọ́lá nínú ayé ọlọ́ọ̀bá ń ṣe àlàyé nípa tíkọrẹ ẹni sílẹ̀ bá wáyé láàrin tọkọtaya. àwọn kan pé ọ wà nù ẹwà òfin ìsìláàmù tọ́lọ̀ wọn bá ṣe ìkọrẹ ẹni sílẹ̀ lẹ́tọ̀ọ́. kìí í ń tá a fẹ́ ṣùgbọ́n gbà mí ìmọ̀ látara pé ìjókòó àwọn méjèèjì aburú rẹ̀ àti fìtínà rẹ̀ ó ju orí rẹ̀ lọ nígbà mí àmọ̀ ṣẹlẹ̀ ó ṣe é ọkọ ní ń fara níyàwó rẹ̀ tárábìnrin yóò lè fara ó sì ṣe é kọjá obìnrin náà ṣẹ̀rí àṣelẹ́tọ̀ lẹ́yìn ìgbà bá gbà wọ́n gbèsè gbogbo ìta lè gbé kì í ṣe pé gbàrà tọkùnrin àtobìnrin ọkọ àtayọ ọba ti gbọ́ra wọn yé nǹkan àkọ́kọ́ náà ni pé kakọrọ ẹni sílẹ̀ kì í ṣe mi o á gbé gbogbo àwọn ìgbésẹ̀ inú ìgbésẹ̀ tá a gbé alukọ̀ránì fi yé wa pé baálé ilé ọ̀yẹ́ kọ́jẹ́ ti ń fura ìyáálé ilé náà kọ́jẹ́ ti ń fura tí baálé ilé bá ti rí i pé ìgbésẹ̀ arábìnrin tí a bá tètè kọ̀rẹ́kì ara wa á bà débi pé bọ́yá padà pa á padà sọ ìdí nù ní á padà já ìdí ọlọ́run bá ní kọ́ kó gbégbèsè inú orí gbèsè tí ó gbè ọlọ́run bá ní ti takọ̀ fún nànú ṣúzà òhun náà fẹ́ ìhòhun náà wàá dùrù òhun náà fílmà bọ́jì wàdúrébù òhun náà. فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا ọlọ́ọ̀bá ni àwọn obìnrin tẹ́ ẹ bá rí i pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí tayín lẹ́nu wọn fẹ́ gbọ́rọ̀ sí i lẹ́nu mọ́ bí ń ṣe ń ṣe gànràngànrà rẹ̀ nù léyìí àtàìmọ̀ ni ò ní dá nǹkan mí lẹ̀ aláwọ̀kọ́ ni pé ṣe wáàsì fún fáìlì òun ẹ̀ ṣe wáàsì fún àwọn olùmọ́ni ẹ̀ńtẹ̀ńjọ́ ń jà tọkàn gbóná tí yóò gbọ́ wá sí rẹ̀ bí pé eyín lẹ tó fẹ́ fi tú mi jẹ ẹ máa ká mọ̀ nǹkan kì í ṣe ẹ̀rọ kọjá wọ̀ ló ṣe wá sí olè wáyé tí ó ṣe wá sí kù lè lọ́ fẹjọ́ rẹ̀ sùn àfà àbẹ́nìkan tó ọmọ pé yóò ṣe wá sí kù tí ó gbọ́ mo fura pé nǹkan báyìí báyìí báyìí lọ gbogbo gbèsè láàrin mi mo ti gbìyànjú kí n gbé gbèsè àmọ́ kò gbàgbọ́ yẹn tí mò ń sọ káà fún pé kí wọ́n sọ̀rọ̀ fún tọ́ bá jẹ́ pé mánì tukú lọ́kàn rẹ̀ wọ́n ṣe wá sí fún yọ gbọ́ tí wọ́n bá gbọ́ alhamdulillah wọ́n ṣe wá sí fún ṣe wá sí fún kọ̀ gbọ́ àṣetáni ti ba débẹ̀ ẹgbẹ́gbẹ́sẹ̀ kejì wàdúró wọn náà fi lè mọ̀ rìn ẹ kọ̀yìn sí wọn lórí ibùsùn kọ́kọ́ ó fi ìbínú rẹ̀ hàn ìpinnu bí òun obìnrin tó bá ní làákàyè wọ́n ṣàtúnṣe ń bẹ̀rẹ̀. ṣùgbọ́n ẹgbẹ́gbèsè ilé náà kó bákan náà lọ jásí ọlọ́wọ́n bá ni faguribu hunna ṣẹ̀rí ayọ̀ ń da kẹ́ ẹ̀ nàrú obìnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n nàbí ni bọ́ọ̀rù rẹ̀ da kpasi la nínà tó kà fi hàn kọ́mọ̀ pẹ́nu rẹ̀ bàjẹ́ ọbínú débì kan ṣùgbọ́n gbé bá ọlọ́ọ̀bá ní fẹ̀yìn àtàánàkù tí wọ́n bá wá tẹ̀lé òfin yín tí wọ́n tẹ̀lé àṣẹ yín fàlà tẹ́bùkú àlẹ́ yín ní sẹ̀bílà ẹ̀yin ọkùnrin ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ mọ́tò wá jẹ́ sábàbí fìtínà ó ti sọ fún ó ti gbà kó tún wá máa wá bò lẹ́tù ṣe dá ìjà alẹ́ torí pé inú ẹlòmíì máa dùn ní inú ilé ní tí lágbà ẹ bá rí tí rẹ̀ ń le ń ké nínú ilé rẹ̀ ní gáréèjì wọn bá ti bẹ̀rẹ̀ máa họ ni àmọ́ inú ilé rẹ̀ léegun rẹ̀ ti lágbà yóò àmọ́ dá fìtínà lẹ̀ máscara ọlọ́ba ní ẹ̀bẹ̀rù ọlọ́ ẹ̀yìn ọkùnrin báyìí ti bá wí tó ti gbọ́ bá wí ẹ mọ́tò lọ ọ̀gbun náà fìtínà tí ó dá wàhálà lẹ̀ eléyìí la gbọ́ ọkùnrin tóbìnrin bá fura pé ìgbésẹ̀ ọkọ ọ̀hún yóò dá wàhálà lẹ̀ nù lé ọlọ́ọ̀bá ní wa inimra'atun khafat min ba'liha nushuzan aw i'radan fala dunaha alayhima an yusliha bainahuma sulha wa sulhu khayr wa uhdirat al-anfus ash-shuh ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá ni tí obìnrin bá fura pé ìgbésẹ̀ ọkọ̀ òun ó ṣeé ṣe kọ́ dá wàhálà lẹ́nu ilé bóyá o fura pé torí nǹkan báyìí torí nǹkan báyìí torí nǹkan báyìí ní dídà dojúmọ́ bóyá gbogbo gbàtọ́ bá ti béèrè àwọn nǹkan míì tó jẹ́tọ̀ rẹ̀ àbá àwọn nǹkan míì tó ń fẹ́ gbogbo gbà wàhálà ni ọkọ̀ jókòó ẹ lè ṣe sùúrù pẹ́tọ̀ dáàdì lágbájá sẹ́rí nǹkan báyìí nǹkan báyìí yẹn mo rò pé mo mo yáàfẹ́ mi nídìí ẹ̀ mọ́ sẹ́rí àgbàbẹ̀ torí pé sẹ́rí à ń fẹ́ ìjókòó ìyàwó ìjókòó ìdíhun sẹ́rí à ń fẹ́ gbogbo tí ọba jẹ lọ àbí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí mo lágbára rẹ̀ máa mọ̀ provide gbogbo ẹ̀kọ́ sá lè jẹ́ pé ìjókòó àlàáfíà wa ṣẹ̀dá ni obìnrin lè ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ìpàdé ọlọ́ọ̀bá ni wọ́n sùúrù kẹyìn kátó sí ọ wá ó fi lóore jù kẹ ẹ ṣàtúnṣe oore ni ó pé ju kẹ ẹ fara yín kalọ̀ ṣùgbọ́n bí agbá tí a fẹ́ ṣàtúnṣe òkú ọ̀fẹ́dọ̀rọ̀ tí a ń fún ṣoṣo ọlọ́ọ̀bá ni sẹ́ẹ̀rẹ́ mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn àfi ẹ̀ ahun àfi sí ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn inú ìtumọ̀ tí wọ́n lè gbà wọ́n náà ní pé sẹ́ ẹ̀rẹ́ mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn ńgbà wọn bá ní wọ́n wá sàtòsí ọkàn wa mọ̀ gbóná kíkà ìkíní ìlé gbà ẹ̀mí wọ́n kọ̀ ṣùgbọ́n máa rántí pé àsùnwò kẹ́yìn wọ́n ṣe sùúrù kí ẹ ṣàtúnṣe ìlọ́dà ńgbà mi wọ́n ó ṣe dọ́rọ́tì àǹfùsù ṣùọ́ àwọn olùmọ́ni láàrin tọkọtaya òǹkálukú ń tọ́jẹ́tọ̀ tiẹ̀ ìní máa dì máa ń dì kì í sì rántí pé ẹ̀tọ́ ẹnì kejì òun sóhun ṣe bó ṣe tó àti bó ṣe yẹ òun àmọ̀ dì máa ń dì ẹ̀tọ́ tiẹ̀ kò ṣe báyìí fún mi kò ṣe báyìí fún mi kò ṣe báyìí fún mi òun sì ti gbàgbé pé àwọn ẹ̀tọ́ tiẹ̀ tóhun ló ṣe wà o eléyìí máa ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ìyàwó lè máa rò pé kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí ìwọ́n ti wá gbàgbé tí wọ́n náà ṣe ọkọ̀ náà lè máa rò pé kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí ọkọ̀ ìwọ́n náà ti gbàgbé pé tí wọ́n náà ṣe wà ní nítorí ìdílé lọ́kọ̀ láya gbogbo ilé wọn gbọ́dọ̀ máa wò tọ́ba wa bá débi pé gbogbo àtúnṣe gbogbo ìgbésẹ̀ àṣe gbogbo ẹ̀ kò sábàyọ ìkọrẹ ẹni sílẹ̀ ìsàgbọ̀dọ̀ wáyé ni ìṣẹ̀rí àwa fòfin dé kì í ṣe gbogbo ìgbà tó bá kàn wọ ọkùnrin gbà wọn tó ti múnú bí náà ni ó sọ pé mo kọ́ lẹ̀ o là ó ní àwọn òfin inú àwọn òfin náà ọlọ́ọ̀bá ni tẹ́ ẹ bá fẹ́ kọ àwọn obìnrin lẹ̀ fàtọ́lẹ̀ kó hun náà lè ìdá ti yìí náà wà sọ lè ẹ kọ àwọn obìnrin sílẹ̀ lásìkò tí wọ́n lè sí ìdá ìyẹn ni pé ìgbà tóbìnrin bá ń se nǹkan oṣù rẹ̀ lọ haramu ni fọkùnrin kó lóun kọ́lẹ̀ bó tilẹ̀ wò fọkàn rẹ̀ ó gbóná tó haramu ni kó ní òun kọ́lẹ̀ tíyàwó rẹ̀ sì ń se nǹkan oṣù lọ ọjà láàkọ́ ẹlẹ́ẹ̀kejì obìnrin ò se nǹkan oṣù lọ lóòótọ́ ó ti mára bóyá ó ti parí nǹkan oṣù rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan tó ṣùgbọ́n wọ́n ti súnmọ́ra wọn lópin ìgbà wọn bá ti lè súnmọ́ra wọn o ọkùnrin wò lẹ́tọ̀ kọ́kọ́ obìnrin yìí ó lẹ́ orígbò obìnrin bá ṣe àìbà àyàfi àyàfi tó bá jẹ́ pé ẹ̀rí ti fojú hàn pé arábìnrin yìí lóyún torí pé tó bá jẹ́ ti nígbà tí ó parí ìdá rẹ̀ àmọ́ wọ́n sún mọ́ra wọn lálẹ́ àná wàhálà ṣẹlẹ̀ láàárọ̀ ìmọ̀kọ́lẹ̀ èèwọ̀ ni tọkùnrin ìdánwò tó ti pọ̀ ọ̀kọ́ nú àwọn olùmọ̀ wọ́n lọ lórí pé kíkọ rẹ ẹni sílẹ̀ náà á kà kún pọ̀ wáyé ṣùgbọ́n tó bá jẹ́ bí a ti lófin ṣẹ̀rí àwọn ẹ̀kún ó dá sẹ̀rí àfarakùnrin ìgbésẹ̀ ti ṣẹ̀rí àní agbè ìbáṣe pé ọ̀pọ̀ ilé tí wọ́n ti ń já tí wọ́n túká wọ́n ń gbégbèsẹ̀ yìí wà láì ọ̀pọ̀ rẹ̀ kíkọ rẹ̀ ní sí lónìí wáyé torí pé ń gba ọkàn rẹ̀ gbóná tọ́ba rántí pé obìnrin wà nù ìǹtẹ̀kóṣù rẹ̀ lọ tàbí inú mara tó wà àti súnmọ́ra wa mo gbọ́dọ̀ ṣe sùúrù dọ̀sẹ̀ méjì dọ̀sẹ̀ mẹ́ta kí n tó pẹ̀lú ògùn ọlọ́ ńgbà méjì ọ̀sẹ̀ mẹ́ta in ti ń gbóná lọ́kàn rẹ̀ yóò ti rọ̀ in ti gbóná lọ́kàn rẹ̀ bọ́bá sì náà ló so mú pé kọ̀ mí wọ́n gbé tó wa tó wà inú òfin ọlọ́run lè kọ́ lẹ̀ wa oṣù lè àbí tó ti sẹlẹ̀ láàrin wa láti gbò ti mọ́ra ti tán ó ọba tó ṣe àìdọ̀ mi nítorí ìdílé mú ńgbà àìdọ̀ rẹ̀ bá tán ká mọ̀ ọba ṣe ẹ̀jẹ̀ mi ká mọ̀ ọba ẹsẹ sùúrù ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ní ti ń jó lọ́kàn rẹ̀ yóò ti ṣùgbọ́n gbọ́ ọ̀pọ̀ ọ̀gbà torí pé àṣẹ ẹ̀ka fún ọkùnrin òṣè ẹ̀mọ́ kófin kan wà obìnrin òṣè ẹ̀mọ́ kófin kan wà nítorí wọ́n bá ti sẹ́lẹ̀ wọ́n bá ti dà náà bọ́kọ́ lẹ̀ mọ́ kẹ́rù yọ ọmọ lọ ni. là tẹ́lẹ̀ bá wa sẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn olùmọ́ni ọgbọ́dọ̀ jẹ́ pé arábìnrin kò sí nínú nǹkan oṣù rẹ̀ tàbí ọ wà nínú mara tó jẹ́ pé àtìgbà tó ti mara kúrò nígbà tó sẹ́jẹ̀ káyìn wọn ò tí ì súnmọ́ra wọn pẹ̀lú ọkùnrin o ṣùgbọ́n tó bá ti súnmọ́ra wọn pẹ̀lú ọkọ kò gbọ́dọ̀ kọ́lé onígbò obìnrin bá sẹ̀jẹ̀ mí ìgbà náà ni tó obìnrin bá sẹ̀jẹ̀ mí tó bá mọ́ ìgbà náà ni wọ́n á sọ pé mo kọ́ ọ́ lẹ̀ wọ́n á sẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìdá lẹ́yìn ilé ìtàsàlàyé rẹ̀. bákan náà ṣẹ̀rí ọ̀fara mọ́ kọkùnrin ó kó bèélẹ̀ níjókòó mo kọ́ ọ́ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. la ele wọn pẹ̀lú tọ́lákùn bí i gbogbo ilé ọgbọ́dọ̀ jẹ́ kíkọ́ ọlẹ́ẹ̀kan ṣoṣo ni mọ́ kọ́ ọlẹ̀ lẹ́ẹ̀kan àbí tọ́ bá ti rí mọ́ kọ́ ọlẹ̀ ó ti tó kọ̀ọ̀yàn sọ pé ó dùgbà tó bá sọ pé kan gbogbo wa obìnrin tá a kọ́ lẹ̀ bákan méjì ni inú kọjá pé kíkọni sílẹ̀ àkọ́kọ́ ni àbẹ́lẹ̀ kejì léè ti túmọ̀ sí pé ọkùnrin ọkùnrin ń láǹfààní àti lè dá ìyàwó rẹ padà ńgbà ọkàn rẹ bá rọ àbí tí wọ́n bá ṣàtúnṣe. eléyìí kíníkejì wọn àtẹ́lẹ̀ obìnrin ó sì rí dáa. ọlọ́ọ̀bá ní bọ́ọ̀lù obìnrin òsì ṣe ìdá oní yàtàrọ̀bọ́sùnà bí àǹfùsì iná tàlátàtà kúrú obìnrin yóò jókòó ìdá lẹ́ẹ̀dí ọkọ rẹ̀ eléyìí lòfin ọlọ́run òfin ọlọ́run ni pé inú ilé ọkùnrin tó ti kó obìnrin lẹ́ẹ̀ náà ni ó ti ṣe ìdá ìṣe pé yóò ṣe yọ ọkọ lẹ́tọ́ ní kẹ́rù rẹ̀ máa lọ léyìn lófin ìṣẹ̀rí àkòsí ti ń jẹ́ bẹ̀rù níbi ó ti kọ́ lẹ̀ náà ní òfìsí tí ó ti ṣe ìdá torí tọ́kùnrin bá kọ obìnrin lẹ̀ ìjẹ́ rẹ̀ ìmú rẹ̀ àlàáfíà rẹ̀ ọrùn ọkùnrin náà ló sí ìwọ̀ òdìbò obìnrin bá parí ìdá lọ́gbà tó bá jẹ́ pé pàápàá tó bá jẹ́ pé kíkọ́ ọlẹ́ àkọ́kọ́ ní abẹ́lẹ̀ kejì yàrá rẹ̀ ibi tó ti kọ́ ọlẹ́ náà ọkùnrin gbọ́dọ̀ tọ́jú rẹ̀ tí kìíní wọn bá kú láàrin ìgbà tí irú obìnrin bẹ́ẹ̀ bá ń se ìdá àwọn òjògùn ara wọn bọ́yọ́ ti lóhun kọ̀ọ̀lẹ̀ ọkọ̀ ló ti kọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ ìyàwó wà nù ìdá kì í parí rẹ̀ ọlọ́ọ̀bá ní kọ́kọ́ kú bá kú irú obìnrin bẹ́ẹ̀ yóò jogún lókun ìgbà bá fi lè jẹ́ pé kíkọ́ ẹlẹ́ àkọ́kọ́ ni àbẹ́lẹ̀ kejì tí wọ́n lè padà rẹ̀ náà ni nítorí délé ọ̀ràn èèyàn kọ́ askinuhunna min haythu sakantum min wujdikum inú tó bá lágbára fi bẹ̀bẹ̀ ní ọ́fíìsì kọ́ wà lábẹ́ ìtọ́jú rẹ̀ ẹ má fún lẹ́mọ̀ wọn kẹ́ ẹ lè bá fara ni wọn ọlọ́ọ̀bá ni ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ọkùnrin ẹ má tọ́jú wọn títí tásìkò ìdá àwọn ìparí alukur'ani ni kí lọ́fà tá fi wí bẹ́ẹ̀ látẹ́dìrí làálàláhà yóò dìtú bá dàdálì ká àmúra. ńgbẹ́ ẹ̀ bá jọ wà sọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀bọ̀ ní kíma ni ọkàn tó fi lọ ọkọ̀ ọ̀lẹ̀hùn nígbà tó bá rárá bìnrin nígbà tó pé kí ìkọrẹ ẹni sílẹ̀ lọ wáyé kì ọkọ rẹ na yọọ sọsọ kọ́dà àwọn apákanú àwọn olùmọ́ni in tí ó fi máa fóódà rẹ̀ ní ni jàǹlẹ́bẹ̀ ọgbọ́dọ̀

nítorí délé obìnrin gbọ́dọ̀ ṣe ìdá ní ọkọ rẹ̀ ọlọ́ọ̀bá wa ni yóò ṣe ìdá sàlásẹ̀tọ̀ kúrú ẹ̀jẹ̀ mẹ́ta àbí mara mẹ́ta tí obìnrin yíya àbí yìgì jíjá láàrin ọkọ àtìyàwó oríṣiríṣi ṣùgbọ́n sókínú rẹ̀ ó ṣe é ká mú méjì ń bẹ́ẹ̀ ó ṣe é ṣe kọ́ jẹ́ pé ikú ni tọ́ba jẹ́ pé kú lọ sẹlẹ̀ láàrin tọkọtaya ọkọ ló kú ìdá rẹ̀ tóbìnrin tí e bá ṣe pọ́ wà nù oyún ọlọ́wọ́ bá ní wàlẹ́dí náà yóò tọwọ́ fáwọn àmì nkùn wọ̀ ẹ̀dàrú na azuwaden yàtàrọ̀ bọ́sùnà bí àǹfùsì yìí na àrùbá àti aṣùwìrì wà aṣọra obìnrin yóò gbélé yóò mọ̀ sí ìdá ọkọ rẹ̀ tó kú fún oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá. tiẹ̀ clear ó ní ìdá rẹ̀ tó bá jẹ́ pé irú obìnrin bẹ́ẹ̀ ọ wà nù oyún rẹ̀ wọ́n wò látú hamna ìjọ ọba ti bímọ ọ parí ìdá rẹ̀ nù bọ́yọ́kọ́ kọ̀ ọ̀lẹ̀ àfọ̀n ọkọ̀ kú ọ wà nù oyún oṣù mẹ́jọ àbóṣù mẹ́jọ àti ọkọ kú lẹ́yìn ọ̀sẹ̀ méjì ọba bímọ ọparí ìdá rẹ ọkọ kú oyún rẹ̀ jósù kan lọ yọ wà nù ìdá tí è bímọ eléyìí ni òfin aláwọ̀kọ̀lù ṣùgbẹ́lẹ̀ kejì tọ́jẹ́ pé ìkọrẹ ẹni sílẹ̀ lọ wáyé ńlọ́jà yìgì obìnrin tó jẹ́ pé ń ṣe ìdá ó lẹ́jẹ̀ rẹ̀ píríọ̀dì rẹ̀ wà rẹ́gúlà eléhùn ni ayé lè sọ̀rọ̀ lórí rẹ̀ wípé yóò jókòó tàlátàtà kùrù fún àwọn olùmọ̀kání kùrù torí pé kùrù yìí lédè larubawa ó nítumọ̀ méjì ìdí ni tó jẹ́ káwọn olùmọ̀ ìyàpẹnu lórí rẹ̀ ma ịma atụma seje isi ma atụma si mara wani ojoko aida aka ni ojoko eje meta ituma pe ojoko eje meta ni pe te ma pa nigba to ko re ko le ogboro ko le ngba to pe ko si nu eje abi baka na won si sumara won ni lati to ti mara to ba wa ko le ni isin yo ko le gba to mara nu to pure aka tọ́ba dẹ́dẹ̀ mẹ́ta ni obìnrin bá sẹ́dẹ̀ àkọ́kọ́ aláwọ̀kọ́ nù yóò sẹ́dẹ̀ bọ́yá ìmọ̀ ṣe píríọ̀dì rẹ̀ bọ́yá ìjọ márùn-ún ní fi ṣe tọ́ba mára ó ti sàlá ọkọ̀ nù yóò àdó lẹ́yìn oṣù kan àbí lẹ́yìn ìgbà tẹ́tẹ̀ mi bá wá fún un gẹ́gẹ́ bí ó dìpẹ́ lórí bí píríọ̀dì rẹ̀ ṣe máa wá òun náà lẹ́yìn ìgbà tọ́ba mára tán ó ti sẹ́lẹ̀ kejì nù yọ wà dúó ẹlẹ́ẹ̀kẹta tọ́ba jẹ́ pẹ́jẹ́ là ń ka àwọn olùmọ́ni gbára tẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹta bá ti bẹ̀rẹ̀ báyìí ńjọ́ tọ́ba ti rẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ńjọ́ náà ní kíni o ọ parí ìdá rẹ̀ àwọn tí wọ́n mú kúrú pé ẹ̀jẹ̀ mẹ́ta la ní ìdìbò pípé píríọ̀dì mẹ́ta ni ó sì apá àwọn olùmọ́ wọ́n á lọ lórí pé là ń tá a ní bùkátà sí òun náà ni pé ìmọ̀ra mẹ́ta ni ìyàtọ̀ rẹ̀ díẹ̀ ni ṣùgbọ́n ní implication nígbàtọ̀ ọkọ̀ kọ̀ọ̀lẹ̀ nígbàtọ̀ wà nù màrà àbí ọ̀sẹ̀dẹ̀ aláọ̀kọ̀ ọmọra oṣù kejì dé ó ṣe ẹ̀jẹ̀ rẹ̀ láàrin ìjọ márùn ọmọra ẹlẹ́ẹ̀kẹta oṣù kẹta ọbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí láàrin ìjọ márùn mẹ́fà tí ó fi parí tí ó fi rẹ̀ kì í parí ìdá o ó dìgbà tó bá tún mára àti rẹ̀ inú kọjẹ́ pé gbàrà tó bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ìlọparí ìdá ọkọ rẹ̀ ọ̀láǹfààní àti lè pé padà wá mọ́ ọkọ bá kú lásìkò náà kò lógun o torí ti àwọn tá a bá sì àwọn olùmọ̀ tó sọ pé ó dìgbà ọba parí ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́jẹ̀ bá da bí òsè tí wẹ̀ tẹ́tẹ̀ bá dá inú tó súnmọ́ jù ó ti parí nànú. ìjọ márùn-ún ni màá fi ṣe ìdàlápẹ̀jùwe kí n lè mọ̀ bọ́ yẹn gbàgbọ́ yẹn ti ń sọ lọ́dọ̀ àwọn olùmẹ́lẹ̀ kejì tí wọ́n ní ìmára làwọn. ẹ̀jẹ̀ wá ẹ̀jẹ̀ dé fún ìjọ aláwọ̀kọ ìjọ ẹlẹ́ẹ̀kejì ọ̀sẹ̀ kan ní eh, ìjọ márùn-ún ni màá fi ṣẹ̀jẹ̀ rẹ̀ àníkóbìnrin ò tó parí ìdá ọkọ rẹ̀ láǹfààní àti lè pé padà ọwa ń jọ́kẹ̀ èjì àbí jọ́kẹ̀ ẹ̀ta e inú ẹ̀jẹ̀ rẹ̀ sọ́kọ́ lè pín padà inú ọ̀rọ̀ àwọn ọkọ rẹ̀ lè pín padà ó lè withdraw kí ló kọ rẹ̀ rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ gbàrà tó ti rẹ́dẹ̀ ẹlẹ́jẹta ó ti parí ó ti parí application tuntun ló kù kó tó tuntun tó bá wù tó bá eléyìí tọ́jẹ́ pé eléyìí súnmọ́ ọ̀rọ̀ pé ni imam malik faramọ́ níbo nígbà tó bá parí ẹ̀jẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta o ọ wà nínú rẹ̀ ijó ẹlẹ́ẹ̀kejì ijó ẹlẹ́ẹ̀kẹta tọ́wà nú ẹ̀jẹ̀ wọ́n bá ọkọ̀ bá kú Mara mẹ́ta ní ọkà mo lóbìnrin sọ jẹ́ pé ó ti rẹ́dí alákọ̀ọ́kọ́ ó ti parí ó ti rẹ́dí ẹlẹ́kejì lórí ẹ̀dẹ́ ẹlẹ́kẹta la wá wà ìjọ márùn ní màá fi ṣe ẹ̀dẹ́ rẹ̀ níjọ ẹlẹ́kẹta ọkọ̀ bá kú tó ti parí ìdá rẹ̀ àbí ìparí rẹ̀. lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n mọ̀rọ̀ kejì yẹn ni pé kìí parí ìdá rẹ̀ ọlẹ́tọ̀ sógun yóò jogun ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ kò ní jogun torí pé ẹ̀jẹ̀ rẹ̀ ti ńjọ́ alákọ̀ọ́kọ́ ti rẹ́jẹ̀ rẹ̀ ló ti parí ìdá ìmọ̀ bọ́yá méjèèjì yé wa dáadáa gbogbo eléyìí làwọn olùmọ̀ ṣe láláyè ṣùgbọ́n Ah, àwọn olùmọ́ ní zùmúrù ah, àwọn olùmọ́ lọ lórí pé ó dìgbà tọba tọba mara aláàyè hàn eléyìí ìdájọ́ ni lórí obìnrin tí ń se ẹ̀jẹ̀ tọ́jẹ́ pé pírọ́dì rẹ̀ wà rẹ̀gúlà tọ́ba wá jẹ́ kóbìnrin tí kìí sẹ́jẹ̀ kọ ẹ̀dẹ́ wá fún bákan méjì ni inú kọjá pé ẹ̀dẹ́ wá fún látara pé ọjọ́ orí bọ́yọ́jọ́ orí rẹ̀ tó kọ́ sẹ́dẹ̀ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ń bò tàbí ọjọ́ orí rẹ̀ ti kọjá kọ́ sẹ́dẹ̀ obìnrin máa dínkù kan tó jẹ́ pé ní sẹ́dẹ̀ mọ́ tọ́ba jẹ́ pé kan náà àwọn méjèèjì ni ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá ní fàídẹ́tù húnná tàlátàtù aṣù oṣù mẹ́ta lòun ọkàkà ni osu kalenda hijira ni gbogbo tá ma n osu osu hijira kalenda là ń yọ kàkà osu mẹ́ta nítorí ọba ti kó oṣù mẹ́ta idari ìdá ti nígbà àfi kọ́ jẹ́ pé ìṣẹ̀jẹ̀ tẹ́lẹ̀ sábàbí kan lọ́wọ́ wá wa a ma ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ sábàbí kan dé ẹni òjẹ́jú ọ̀wá mọ́ àwọn olùmọ́lélẹ̀ ó pín tó bá jẹ́ pé ọmọ sábàbí tẹ́jú òfin wa mọ́ ó ṣe é sọ kọ́ jẹ́ pé ọmọ àbíkọ́ mọ̀ tó bá jẹ́ pé wọn òun kọ ọmọ ẹ̀jẹ̀ kan ẹ̀jẹ̀ kan wá fún mọ́ni ìkọrẹ ẹni sílẹ̀ ló sì ti wáyé yìí bóun ni ó ti ṣe ìdá rẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ẹ̀tẹ́ tiẹ̀ gbọ́ dáadáa o yóò ṣe ìdá oṣù méjìlá yóò ṣe ìdá ọdún kan gbáko àwọn olùmọ́ni yóò ṣètò sù oṣù mẹ́sàn fún tóyún yóò sì oṣù mẹ́ta fún tẹ́jẹ̀ ìmọ̀bọ́yá àlàyé yé dáadáa kò kú ma tó mẹ́jẹ̀ lọ torí pé islam ọ̀fẹ́ take care for granted àmọ́ sábàbí tẹ́jẹ̀ fi lọ tábàkẹ́ ni àkọọ́lẹ̀ ní ìsìn kò ju ọ̀sẹ̀ kan lọ wọ́n gbé kéèsì kan wá bá mi tí wọ́n sọnù a máa fa àwọn nǹkan míì falẹ̀ wàlá ìrùkọ́ jọ́sẹ̀ kan lọ́kẹ́ inú àwẹ̀ iná náà obìnrin wàhálà sẹlẹ̀ wọ́n sájàlá òun àtọkọ ọkọ kọ́ọ̀lẹ̀ lẹ́yìn ọdún méjì ọba gbọmọdé kò ń bímọ ó sì òun ló wàhálà wa lẹ́yìn oṣù mẹ́tọ̀ ọ̀lọ́ ó ní ìgbà náà ẹdó òun jà lẹ́yìn ọ̀rẹ́ ìlò òun rò lé oníkọ̀ǹtíẹ́ntìkì àbí kìíní wọn pè ọba sá di wàhálà dísìn ìwé ìyanjú rẹ̀ ò dísìn nígbà àwọn oṣù mi mú ní ẹkọ́ ra yín lọ ṣẹ̀rí akọ̀t ìdájọ́ dájọ́ bá dá kẹ́ ẹ máa fara mọ́ ìṣẹ̀rí àmọ́ táwọn afáàn wọ́n ń sọ lè bí wàhálà ní ti ọ̀pọ̀ tọ́lá ẹlẹ́wọ̀n aláwọ̀kọ́ ẹni tó bá wá jẹ́ pé ń ti ń sẹ̀jẹ̀ tẹ́lẹ̀ kò rẹ́jẹ̀ mọ̀ nìkọ́rẹ́ ẹni sílẹ̀ sì sẹlẹ̀ yìí bọ́mọ̀ ń tọ́fà sábàbí tẹ́jú òfin wa mọ́ bóyá o ṣe family planning ni ilẹ̀ ju òfin wa mọ́ ìkọ́rẹ́ ẹni sílẹ̀ ló sì sẹlẹ̀ yìí bó láti ẹ bó ni ó ti ṣe ìdá ṣé yóò ṣe ìdá pé ẹ̀jẹ̀ mẹ́ta ni ẹ̀jẹ̀ ń dà kò sẹ́jẹ̀ yìí tàbí yóò ṣe ìdá ẹni tí rẹ jẹ oṣù mẹ́ta àwọn olùmọ́ni ahàn yóò dùn tí sábàbí yìí nígbà jẹ́ pé sábàbí ní táà ń pé sábàbí ní ó ní limit ọkùnrin tó bá lápèjúwe family planning ó ní iye píríọ̀dù tó fi ṣe ó ṣe tọdún kan ó ṣe tọdún méjì ó dìgbà píríọ̀dù yìí ó bá pé ọ wà nù ìdá o ó dìgbà píríọ̀dù yìí ó bá pé tọ́wọ́ sẹ́jẹ̀ mẹ́ta kó tó parí ìdá rẹ̀ yọ̀wà. lápèjúwe ó ṣe family planning ọlọ́dún méjì ìnìkọ́ra ẹni sílẹ̀ bá ṣẹlẹ̀ àwọn elétò ìlera ni à ó dọdún méjì kìkì ní òótó kótó kótó bẹ̀rẹ̀ sí rẹ̀ jẹ́ kótó kótó come back to normal dépò lé normal nà ọkọ̀ tó rọra jọra wọn dé àmọ́ normal sì kan kò sábà sí mọ́ abẹ́ntọ́lọ́ bá yọ lókù yọ wà jókòó ọwà nù ìdá fún ọdún méjì tí kìíní tó lóun ó fi expire tọba bẹ̀rẹ̀ sí rẹ́dẹ̀ẹ́ ìgbà náà ni ọ wà ka ẹ̀jẹ̀ mẹ́ta èlò tó parí ìdá rẹ̀ eléyìí bá ìgbà mi àmọ́ yíwọ́ olóṣù méjì ọlọ́dún méjì ló ló ṣe ọdún méjì àbọ̀ àbárẹ́jẹ́ bọ́ọ̀ ni ó ṣe àwọn olùmọ́ni yóò ṣe ìdá ẹ̀ntí ọ̀mọ́ sábàbí tẹ́jẹ̀ rẹ̀ òfin wá mọ́ kí ni ó ṣe. onu otu joko jókòó otu joko tún kami ọdún kan mi yóò tún torí pé kọ̀mọ́ sábàbí tẹ́jẹ̀ fi ṣe kí ni o tẹ́jẹ̀ ò fi ni oògùn tóun lò ní oògùn náà ló ti parí iṣẹ́ yìí ṣùgbọ́n ẹjọ́ ma mọ́ ìsì máa sábà dàrú tẹ́lẹ̀ náà ó ti á dàrú ní ìsẹ̀jọ̀ wá mọ́ ó jókòó wá sẹ́jẹ̀ mẹ́ta. àwọn olùmọ́ni yọ́ wà jókòó sígbà náà bá parí yọ́ wà ṣètò oṣù mẹ́sàn-án fún oyún yọ́ wà ṣètò oṣù mẹ́ta yòókù kẹjẹ gbogbo ele àwọn à ń ṣe ha ha ha ha ṣùgbọ́n tó wà lábẹ́ rẹ̀ ni pé advantage ló tún jẹ́ fúnṣẹ́ láàrin tọkọtaya wọ́n lè ṣàtúnṣe kọ́dà kọjá kọ́sùn mẹ́ta ọdún mẹ́ta la ní kí n ṣe é dárọ̀ kí n parí kọ́mọ́tìtì parí òun ká sàtúnṣe ìní ṣẹ̀rí à ń fẹ́ kọ́mọ́tìtì parí ká sàtúnṣe òun ìní ṣẹ̀rí à ń fẹ́ nítorí ìdí eléyìí gbogbo eléyìí làwọn olùmọ́ ti ṣàlàyé tí ọkùnrin bá wá kó obìnrin lẹ̀ a ní inú kíkọ́ sílẹ̀ tí ó wáyé tí èbá ṣe kóbìnrin wà nù oyún ìní pé àfọ̀mọ́ ní tó bá jẹ́ kóbìnrin yẹn wà nù mára.

àbíbànújẹ́ pọ́kò mílẹ̀ lọ́ba sí obìnrin kásìkò kó rọbí ó tó tọ́ sí rọbí ní edd rẹ ó di lẹyìn oṣù by calculation tí wọ́n ń se ńgbà mí nǹkan mí máa ṣẹlẹ̀ tó pé ara obìnrin kò kí sígbà tó yẹ kó ni wọ́n bẹ̀rẹ̀ ọkọ bá bínú ọba lóun fi ni o bá lóun kọ́ lẹ̀ nínú pé bí ó kú kan tí ó lẹ́ẹ̀kan la máa ń rọ́ọ̀ṣì ìyá alágbájá lọ sí tó ti o ti parí kọjá rẹ̀ mọ́ ó ti parí ìdá rẹ̀ ọ parí nù ibi àpọ́kẹ́ ní fi hálẹ̀ ní kò séyùn bẹ́ẹ̀ ní tó kù ní ìsìn tó bá jẹ́ pé àti dá padà kọ́ ọba àti dá padà tó ló ti parí ìdá kọ́dà kọ́ bá jẹ́ ìkọ́ni sílé àkọ́kọ́ ni obìnrin ti parí ìdá rẹ̀ ti sọ báyìí ibi wọn ní oṣù tí ń bọ̀ ní edd ah, àwọn màláìka ni àwọn kíni ni àwọn ọmọ gẹ́ìbù àwọn gángà ìṣe kíni ni ó ti bímọ dé gbogbo ilé wa nù dájọ́ sẹ̀ríà lábẹ́ kakọ̀rẹ́ nílẹ̀ ẹ̀rí pé bá ń sẹ́ sọ̀kọ̀ wa ń kọ̀ ha njẹ́ wàá yá wa lẹ́nu náà gbogbo wa náà la sì lọ́kọ̀ àwọn tí wọ́n léyàwó níyàwó ṣùgbọ́n àmọ́ gbogbo àwọn ìdájọ́ yìí ọ wà nù tọ́ yẹ kó gbomi dé lójú wa níbi eh, tí wọ́n ìsìláàmù ti ní àwọn tí wọ́n mójútó tí wọ́n ń létò kò sí ìjọ kan tí ó so yìgì láàrin ọkùnrin àti obìnrin láì ti pé wọ́n ṣe kọ́ọ̀sì fún wọn. wọ́n èso yìgì bẹ́ẹ̀ tí wọ́n kàn á gbé wọn ká gbé amọ́síláṣí ìmáàmù mi gan wà amọ́síláṣí ọ̀sá lámàdí mọ́tẹ̀ẹ́dẹ́ẹ́dẹ́ rẹ̀ wọ́n bá ní àfẹ́dọ́rùn àwòrán. wọn ò ní ṣe láéláé wọ́n béèrè pé kọ́ọ̀sì mélòó lẹ ti ṣe packages ni irú ti báyìí irú ti báyìí irú ti báyìí ẹlòmíì wọn ò ṣe kọ́ọ̀sì fọ́sẹ̀ mẹ́ta tí wọn ò ṣe wọn ti ní programu wọn gbogbo àwọn tí wọn ṣe ìyàwó nù oṣù báyìí àti báwọn ṣẹdú programu wọn báyìí ìwọ tó ọba ṣe gbogbo tírénì wọn ìjọ wọn ò ní so yìgì fún ọ kò sí màmú tí ó ṣe yìgì ló níbò míì gan òfin ni gbogbo lèmọ́mù tó báyìí lè so yìgì fáwọn ẹni tí wọn ò tí tí wọn ò ṣe kọ́ọ̀sì tí wọn ò ṣe tírénì lórí bóun ó ṣe bára wọn gbé ọlọ́pàá lè tì mọ́lé nítorí ìdílé lápèjúwe kánìtì ọ̀nùrùdín kò sí báwa gbẹ́rán fún apẹ́ àmọ́sọ ní gbogbo efi lójútù ọkùnrin ń ṣèyàwó kọ̀mọ̀wẹ́ jẹ́nẹ́bà obìnrin ń ṣèyàwó kọ̀mọ̀wẹ́ jẹ́nẹ́bà kọ̀mọ̀wẹ́ bímọ ọkùnrin ọ̀mọ̀gbàtà kò bí ilẹ̀ kò sí ẹ̀mọ́ kankan ẹ sì so wọn papọ̀ títí náà sẹ́ni pọ̀ kọ̀mọ̀fin ọlọ́n kán láti rẹ̀ ibi ibi tó mọ̀ náà òun ọkùnrin láti sọ́ọ̀bù rẹ̀ síbi tí ó sì lọ rajà ìtọ́gbà nísẹ̀mí ti ẹ̀nu ẹ wá níwà ló ní ìṣẹ̀lẹ̀ gbogbo ìdájọ́ ìlú ti yẹ kí èèyàn ọmọ kò tó lọ́kọ gbogbo ìdájọ́ ìlú ayẹ kọ́ kí èèyàn ọmọ kò tó láya eléyìí ló lè safeguardi ló lè sọ igi láàfin máa lọ lórí òfin ọlọ́run kì í ṣe pé bínú ká gbẹmí náà mọ́ kàtẹ́dájọ́ báyìí kò sínú òfin ọlọ́run ọgbọ́dọ̀ wà nù làákà rẹ̀ kọ́ ọmọkòfin ọlọ́run bá ń bẹ lórí rẹ̀ kọ́lọ̀bọ́ sàmọ̀nà wa eléyìí díẹ̀ ní nínú ìdájọ́ táǹsọ̀ ọlọ́ba ń sọ bíi pé wàlmùtọ̀lákọ́ọ̀tù àti pé àwọn obìnrin tí wọ́n jẹ́ ẹni akọ̀sílẹ̀ tọkọ wọn kọ̀ wọ́n lẹ̀ yàtàrà bọ́sùnà bíi àǹfùsì nàtàlá àtàtàkùrù wọn ó gbélé lẹ́yìn tí ń ṣe ìdá fún oṣù mẹ́ta wọ́n gbélé lẹ́yìn tí ń ṣe ìdá fún oṣù mẹ́ta àti ṣàlàyé rẹ̀ lẹ́ẹ̀dì ọkọ̀ wọn náà ni tọ́ba jẹ́ pé fìtínà kan wà inú ilé tọkọ fi sí lófin ìṣẹ̀ríà ó lè gbá lémi fún kọ́sá wà lábẹ́ rẹ̀ torí pé bọ́yá fìtínà náà lọ́pọ̀ nu ilé ló fi ló ń kọ́ ọ lẹ́wọ́n sáfẹ́ sinmi ní pípọ́ máa lọ tá a bá ló tún dónú ilé fóṣù mẹ́ta àṣà ìmọ̀tí ọ̀bà ní sọ náà sílé ńjọ́ kan kò sí tó burú àbí kóbìnrin ọ yarí pé wàhálà nu ilé ìwò síbẹ̀ mi ò lè ṣe ìdà mi tọkọ rẹ bá lágbára rẹ kọ́ gbalẹ̀ mi fún pétọ lọ́jọ́ kò báyìí fúnṣù mẹ́ta á jẹ áàmù gbogbo tí ó ṣe yọmọ gẹrẹnsẹ sí tàlátàtà kúrò tí ó fi ṣẹ̀jẹ̀ mẹ́ta gẹ́gẹ́ bá ti ṣàlàyé ti jẹ́ kúrò ọlọ́ọ̀bá wa pè é làákà àwọn obìnrin ẹja tẹ́tí agbọ̀ wàláyà ìlú làhùnà kọ̀tọ́ fún ẹ̀yìn obìnrin kò tọ́ fún àwọn obìnrin anyaktum na ma khalaqallahu fi arhamihim na kí wọ́n fi tọ́lọ̀ wọn bá dásà kó bí wọn kí wọ́n fi pamọ́ ìtọ́lọ̀ wọn bá dá sí àpò òbí wọn kí wọ́n fi pamọ́ ọlọ́run bá ní ẹ̀yin obìnrin ẹbẹ̀rù ọlọ́run kí ni tọ́lọ̀ wọn bá dá sápò òbí wọn àwọn olùmọ́ni nǹkan méjì ọ̀kan nù méjì náà inú kọjá kó yún tàbí haidọ̀ torí gbogbo òjò ọjà ìní ọsọ lórí pé lọ́sọ mọ́ lórí pé só lóyún àbí ó lóyún tí ẹ̀jẹ̀ wọn àbí ọ̀jẹ̀ ẹ̀wà ta láwà àbílẹ̀ rẹ̀ òun náà lábílẹ̀ rẹ̀ kó mi obìnrin gbọ́dọ̀ páyọ̀ lọ sòróbìn mi ìmánì rẹ̀ kú díẹ̀ káàtó ìtọ́ bá sì sọ náà làwọn ò fi ṣiṣẹ́. ó lè dùn okó ní a láàrin oṣù méjì ó ti yí mọ́ òun ti tẹ̀jẹ̀ mẹ́ta ìjà ti parí ó sì mọ́ pé òun ò se ọlọ́bí léèrè o àwọn olùmọ́ni kí wọ́n páyọ̀ ọlọ́run láì kí wọ́n lè má dín kí wọ́n páyọ̀ ọlọ́run kí wọ́n so òdodo tí ń bẹ lápò òbí wọn kí wọ́n má fi pamọ́ nítorí pé wọ́n fẹ́ sún ọjọ́ ìdá àwọn súnmọ́ tàbí wọ́n fẹ́ fi kún ọjọ́ ìdá àwọn méjèèjì ló lè ṣẹlẹ̀ wọn lọkọ ṣáìsì tàbí ọkọ kọ obìnrin lẹ bọyọ wà lókè lọkọ sẹńdì wé sí ó zẹ lóyún bọyọ kò tí ì mọ pé àwọn àjókòó báyìí fún oṣù mẹsàn yọba yàrá pé kò sí ti ń jóyún àbíkọ́ lọ́ọ́ bàjẹ́ ìmọ̀ àṣẹlẹ̀ ìmọ̀ àṣẹlẹ̀ pé ah èmi ò lè jókòó fún oṣù mẹsàn o yóò sì lọ dọ́gbọ́n sí ọkọ̀ òkú mọ̀ tọkọ̀ ọ̀bámọ̀sọ́lọ̀ ọ̀hún.

E má fi ti ń bẹnu àpò òbí yín pamọ́ ẹni tó lóyún kọ́ jẹ́wọ́ kò ń lóyún ẹni tí ń ṣe haibọ̀ kọ́ jẹ́wọ́ kò ń ṣe haibọ̀ ọlọ́ọ̀bá ni ẹ̀yin obìnrin ìnkúnnà mi nàbí láì wọlé omi àkìrì táwọn obìnrin bá jẹ́ pé wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àtọ́jú ọ̀kan yìí kí wọ́n bẹ̀rù ọlọ́run kí wọ́n fi ti òbí wọn pamọ́ bá tí ìmánì rẹ̀ bá ń bẹ̀ mọ́ fipamọ́ ó lè kọ́ ọ la ó lè dùn ọ́ ṣé ìgbà tí wọ́n àti jókòó ni àti káyà sẹ́yìn wọ́n àṣà àǹtẹ́kọ̀rọ̀hù fáta àǹtẹ́kọ̀rọ̀hù ṣe àwọn owó kẹ́rù lẹ́kùn ó lè kórìíra nǹkan ní ọkàn rẹ lè kọ́ ṣùgbọ́n ó ni ó lè mọ tètè hàn sí wọ́n kó o rẹ ni ọlọ́ọ̀bọ̀ balẹ̀ kí ọlá ìwọ̀n sọ fún wa ń bí pé ìnkúnnà mínàbí láì wọlé omi láàfì tí àwọn obìnrin bá jẹ́ ẹ̀ńtọ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo wọ́n sì gbà pé ọjọ́ ọ̀kan ń bẹ ọjọ́ tó ń kálukọ́ wà á ṣèṣì rùsẹ́ ìbọn òkú kò kú sẹ́ńtọ́ mọ̀ ní ìsìn kọ́dà ìyá tó bí ọlọ́mọ gan ọmọ torí ìyá mi wọ́n jọ pa wọ́n jọ dè ní ẹkú mọ́jú mi lọ wàláì ìyá mi ní kọ́ ọmọ bí wọ́n ṣe dọ́gbọ́n sí i. ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run bá ní wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ọ̀kan yìí ọjọ́ ọ̀kan yìí ìjọ ẹ̀ mọ́tọ́lọ́ ọba ọjọ́ ọ̀kan yìí ni yẹ́wò sàrà ìr ọjọ́ tá a tù á sì rí òun pé kò sẹ́ńtọ́ mọ̀ ṣe báwọn ará alẹ́ yín nìkan kan mọ̀ ṣe báwọn ibi tó ń gbé a látòrí ànábì adam lórí ẹ̀wà ẹ̀wò tó dánwò nù yàrá rẹ̀ nítorí ọlọ́ọ̀bù sí tó ọba nígbàgbọ́ pé jọ́nà ń bọ̀ páyọ̀ ọlọ́ọ̀ lórí tó ọba sí má fi ti bẹnu àkùpì rẹ̀ pamọ́. àlekọ́lá ni wọ́n bò ó lẹ́tùhún náà nígbà wọn bá wà nínú ìgbà wọn ń ṣe ìdá àwọn lọ àwọn ọkọ wọn àhàkùbìrọ̀dìhìn nà fi àwọn ọkọ wọn wọn ní ẹ̀tọ́ àwọn wọn fi lẹ́tọ̀ sí kán dá àwọn ìyàwó wọn padà ńgbà àkọrẹ ẹni sílẹ̀ ti wáyé obìnrin ṣe ìdá rẹ̀ yálẹ̀ tí ó sẹ̀jẹ̀ mẹ́ta ni àbẹ̀ tí ó sosù mẹ́ta ni àbẹ̀ ìdúgbà tó bá bímọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkọ ló lẹ́tọ̀ láti dá padà kó pè padà léyìí tí sẹ́rí àti wá lójú kòkòrò bẹ́ẹ̀ tọkọ bá ti ní mọ dá padà ọ̀rọ̀ pé èmi ọ̀ padà mọ́ kò sí ń bẹ̀ o ọkọ̀ ló ní ráìtì ilé o tọ́ ọ bá wa fẹ́ mọ́ platform yìí lọ́tọ̀ lé o lẹ́tì yanjú rẹ̀ àmọ́ nípa pé wọ́n kọ́ra ikọ́ rẹ ní sílẹ̀ ilé lópin ìgbà tó bá ti ní mo dá ọ padà àbí mo dá ìyàwó mi padà ó ti jẹ́ ìtọ́ dá padà nù lópin ìgbà tí ọba ti ṣe kí ni o tí ọba ti parí ìdá rẹ̀ láàrin òun àtọ́lọ́ọ̀sì ni. wàhálà kẹsẹ̀lẹ̀ ọkùnrin kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ ìsàrùn òun ti ń kakuléètì pé ó kú di lẹ́yìn oṣù mẹ́ta wọn arúgbó tiẹ̀ kó wọn kàn fi wọ́nu lè tọ́jẹ́ pé kì í ṣe tíṣẹ̀rí àfàràmọ́ kọ́jẹ́ pé kíkó obìnrin fi ń fà létí àwọn ẹlòmíín eléwò fún sẹ́kì kí pé kì í ṣe solution ọwọ́ lẹ̀ ní tí wọ́n kàkúlétì pé bíi báyìí bi báyìí níwọ̀n bi ayókù bíi oṣù kan àkókò ọ̀sẹ̀ mẹ́ta kó ṣe ọba lọ́ọ́lé ọba sì obìnrin bá ti ọba ní lágbájá ni ọba ní kí lọ fẹ́ wá sí ilé ni ilé rẹ̀ àbí ilé ni ó ní ni ó lè mi lágbájá ó ní à èmi èsè ìyàwó rẹ̀ mọ́ ó ó wàhálà bá tẹ̀lẹ̀ òun yarí pásìkò rẹ̀ tó ìyàwó sì sọ pé òun ti parí kí láwọn àṣe tẹ fáàrin ọlọ́run nìkan ló kù kàdá sí nísì nítòmìnir sọ náà làgbà wọn wá sọ ọparọ ọsọ ọsọdodo okòwò láàrin rẹ àtọlọ lọba fi ní káwọn obìnrin páyọ ọlọrun ntí bẹnu àpò òbí yẹn mọ fipamọ tẹ ẹ bá nígbàgbọ pẹlú ọlọrun àtọjọ kan yìí tẹ nígbàgbọ́ pọ́lọ́ ń rí yín ẹ̀sìn náà ti ọjọ́ ọ̀kan yìí tọ́lọ̀ bọ́ ọ̀dà yín dúró wájú rẹ̀ tí ó bì í léèrè bọ́ ọba fipamọ́ kéèyàn ń bì só ní fipamọ́ fọ́lọ̀ ni ọlọ́ọ̀bá ni wọ́n bùrú lẹ́tù hún náà àhákùbẹ̀rẹ̀ dì hínà fi dáadíkà níbi kíkọ́ rẹ̀ ní sílẹ̀ alákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀ kejì tọ́ba wáyé àwọn ọkọ̀ wọn ní ẹ̀tọ́ jù láti dá wọn padà mọ́ dá wọn padà tọ́ba sì ti lóhùn dá ọ padà kò sí pé ẹ̀mí ah, ọ̀jẹ́ ìyàwó rẹ̀ mọ́ kò séyùn bẹ́ẹ̀ àfi ká wọ́n náà tùsí ní tọ́ba jẹ́ pé dandagbọ̀n ọ̀fẹ́ mọ́ bẹ́ lábẹ́ rẹ̀ mọ́ ọ àlebọ́sábẹ́ ọkùnrin àfi kó gbé lọ kóòtù kádájọ́ owó kí ni ti ń sẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ nípa ilé o òun tún jẹ́ ìyàwó rẹ̀ náà ni ọlọ́ọ̀bá wa ni in àrọ́dú ìsìláha táwọn ọkùnrin bá fẹ́ dá wọn padà wọ́n lẹ́tọ̀ ṣùgbọ́n kọ́ jẹ́ pé àtúnṣe làwọn náà ń fẹ́ á padà ká yàtọ̀ tẹ̀lé inú láyé ojú dúdú àwọn ọkùnrin máa ṣe bẹ́ẹ̀ láti fara ní obìnrin tọ́ba ti kọ́ ọ́lẹ̀ tọ́ba ti ku dẹ̀dẹ̀ tí ó parí ìdá rẹ̀ yọba ni mọ̀dọ́ padà yọba tún páàkì rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ọba ti ṣe jọ́ méjì yóò ní mo tún kọ́ yóò tún máa ṣe ìdá lọ ó kú dẹ̀dẹ̀ tí ó parí ìdá yóò ní mo tún dọ́ padà. o le se bẹ́ẹ̀ obìnrin le wa lábẹ́ ẹ bẹ́ẹ̀ fọdún wa. ń padà gbàtọ̀ yẹ wa fi ògà so ìdí nìtọ́ lọ́mọ mi sọ fún pé dídá obìnrin tó da obìnrin padà ẹ̀yin ọkùnrin ẹbẹ̀rù ọlọ́run in àròdù ìsìláha kí wọ́n da obìnrin náà padà tó bá jẹ́ pé àtúnṣe wọn fẹ́ kì í ṣe pé ọgbọ́n ti fẹ́ lọ́kọ mi ti ń wò ń fura pàmò ẹnìkan fẹ́ fẹ́ yọba ni mo dá ọ padà kó lè àtúnfìyà jẹ káwọn ọkùnrin ọlọ́bọ̀ bá lè kí ọlá ní wọ́lẹ̀ hún na mithul lẹ́dí àlèyìn na bil ma'aru ẹ̀yọ ọkùnrin ẹgbọ́ àwọn ọkùnrin lọ́lọ́wọ́ bá ń bá wí ń bì wípé irú ẹ̀tọ́ tá a láwọn obìnrin wọ́n ní tẹ́yìn ọkùnrin ní lórí àwọn obìnrin àwọn obìnrin náà lẹ́tọ̀ lórí yìí o inú ń tọ́ dáa tó ń fẹ́ kó bìnrin ó se fún ọ̀rọ̀ ọkùnrin ìwọ náà gbìyànjú máa se dáadáa irú wà tó ń fẹ́ kó wù sí ọ ní ti dáadáa wọn náà gbìyànjú máa wù dáadáa kọ́dà abdullahi bin abbas rọ́dí aláwọ̀ tààlà ánù ẹgbàwọ́ ọ̀rọ̀ wa pé abdullahi bin abbas ni inni la uhibbu an atazayyana lil mar'ati kama uhibbu an tatazayyana lil mar'atu li ó ní máa wú mi kí n sọ fún ìyàwó mi kí n wọ́n sọ kó kí n dùn wò gẹ́gẹ́ bí máa ṣe wú èmi náà pé kóbìnrin kíyàwó mi náà sọ́sọ̀ láàmú fi pẹ̀ lágàrà àwọn ọkùnrin gbà mí ojú máa jẹ kóbi ọ̀sá múra ni àmọ́ tóun bá dé pẹ̀lú ẹsẹ̀ mẹkáníìkì àti ogun àtàárọ̀ iná ni ó gbé borí bẹ́ẹ̀dì kì í sobìnrin nìkan lọ́lọ́run ọba ni ó múra dáadáa kó sọ́sọ̀ ọkùnrin náà kó sọ́sọ̀ ọ̀sọ́kà wà nù àdámọ̀ obìnrin kò sí má ṣe fóbìnrin tó bá ní làákà yìí torí pọ́lọ́ ọba pé wọ́n ní pé àwọn ọmọ yìí ò náà ṣiṣẹ́ òfin ìlìyẹ́tì wọ́n fi ṣe sọ́mi ọ̀gá ìrùmùbí obìnrin máa dìde nú ọ̀sọ̀ ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé kọ́tí náà a máa múra bíi bẹ́ẹ̀ bákan obìnrin ọ̀rọ̀ ọkọ rẹ̀ yóò sì bẹ́ẹ̀ lè sagọ́ pé kí wọ́n mọ̀ mọ̀kọ́ kò nù torí aṣọ bíi èkìtà káwọn náà gbọ́ bí ọba ti lè múra wà níbi iṣẹ́ rẹ̀ wọ́n kálukú mọ̀ pé iṣẹ́ rẹ̀ lọ wà níbi ni láti mọ̀ ní lọ́lẹ̀ abẹ́kọ̀ etí ń ṣe nu inú fọ́ọ̀mù rẹ̀ kò sí tó burú etí ń ṣe kínní nígbà wọn kó mọ̀ pé mẹkáníìkì ni mí ah, ah, ah. tí àwọn wà rí ọ̀fẹ́ lè fojojú bolẹ̀ pé ètò aṣọ tí wọ́n wọ̀ wà wọ́n á sọ fún wọn pé èmi wá èmi wá jóbi nǹkan kí wá lọ́kẹ̀ mi wọ́n lọ́hún nàmi fúnlẹ́dẹ̀ àlẹ́hìn nàbí màrú ọlọ́ọ̀bá wa ni wọ́n lè rí jáde àlẹ́hìn nà dárọ̀dà obìnrin wa tẹ́tí gbọ́ o ilé ọ̀wá túmọ̀ sí pé ẹ ti wá dàbá ẹ ti wá di kan náà ẹ ti wá da lágbára kan náà pẹ̀lú ọkùnrin o gbọ́n ọkùnrin bá ti ń fẹ́ kẹ́ ṣe náà kí akẹ́kẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ ká ṣe fún yín bẹ́ẹ̀ náà ni káwa náà ṣe fún yín àti ìdìkan náà nù. ọlọ́run bá ní ẹ mọ̀ pa àwọn ọkùnrin lọ lájú yín lọ ọlọ́run bá fún wọn nípò jù yín lọ. obìnrin tó bá fẹ́ jókòó àlàáfíà lé ọkọ rẹ̀ láàrin ìmì àtọ́lọ́mọ sọ fún yín o kọ́ gbà àkọ́kọ́ lọ̀gá inú ilé tó bá fẹ́ jókòó àlàáfíà nù eléyìí ìmọ̀ràn mo mo mo mo bu yín lọ́fẹ̀ẹ́ ní ìyá yín mo bu yín lọ́fẹ̀ẹ́ wàláhì obìnrin tó bá fẹ́ jókòó àlàáfíà ilé ọkọ rẹ̀ kọ́ gbà kọkọ ga àmọ́ tó bá fẹ́ máa gan pa pé kí wá ni kí wá ni inú ilé yìí ó dàrú o inú ilé yìí ó dàrú yorùbá ní tẹ́lẹ̀ kan ọ̀bá déwúrẹ́ kẹ́nìkan tán ilé ò lè tòrò ẹnìkan ní ṣùgbọ́n ẹnìkan gbọ́dọ̀ wà in charge èèyàn ti sẹ́ ìjọba si in school ọgbà pe head teacher in rẹ̀ ọgbà principal lọ̀gá rẹ̀ àmọ́ nínú ilé kọ̀gbá pọ̀kọ̀ lọ̀gá bó ló ti fẹ́ jókòó àlàáfíà ọba principal ọga sódọ́sẹ̀ ti kí wá ló dé nínú ilé yín ọlọ́ọ̀bá ni wọ́n lè rí jáde àléhìn náà dáradà yorùbá ní bọ́kọ́ kéré jológì nìlọ ọkọ̀ náà nìí jẹ́ الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم الله أبو عليك وعلاني الرجال قوامون على النساء àwọn ọkùnrin lọ́lọ́run ọba fi ṣe igi lẹ́yìn ọgbà fáwọn obìnrin àwọn ọkùnrin lọ́lọ́run ọba fi ṣe àmúléró fáwọn obìnrin nítorí nǹkan méjì tó jẹ́ kókó bìmá fàgbọ́lọ́láhùn bá àdọ́hùn àlàbà torí àjùlọ kan tọ́lọ́run ọba ṣe fọkùnrin tí ò ṣe fóbìnrin ẹni tí ọba kan deny reality lòkù inú àdámá nǹkan mi wà gan tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ wọ́n ní iṣẹ́ ọkùnrin lélẹ̀ sọ́kùnrin ni wọ́n ni àwọn nǹkan mi wà tó jẹ́ pé bọ́ọ̀lù wọn bá ti sà wọn nù róòlù kálukú wà tí ó plé tọkùnrin bá lòun ó plé róòlù obìnrin yóò sì ṣe wàhálà fa tọbìnrin náà bá ní róòlù ọkùnrin lòun ó plé òun ò ṣe wàhálà fa wọ̀bí máa ń fàkómi àmúwálì inú ìdàkejì tí jẹ́ jẹ́ baálé ilé. tí ò ní dí ọkọ lásán náà ni tọ́rọ́kọ́bọ̀ ti nanú ọba ṣe fún ọpọ àwọn ọkùnrin fèèlì lábẹ́ ilé ìwò mọ́mọ́ àbí mo ni ẹ sọ a ma sọ awọn ọkùnrin kì í ṣe pé torí pé àárẹ̀ obìnrin ẹ̀tọ́ nípa dúkìá tọ́lọ́wọ́n bá se fún kánà tọrọ pàápàá jùlọ ń tọ́ba jẹ́ inú ilé kìí se ń tọ́tọ́ kí sọ fóbìnrin pé tí wọ́n bá ti ra rúkì wọ́n ra yọ̀ mo ti ra rẹ́ẹ̀tì ìwọ náà mọ tí ìmọ̀ máa yí kì í ṣùgbọ́n wọ́n bá sáré láàrin wọn ṣe kó burú o ara hanta tí wọ́n sì gbàgbọ́ yé láàrin ara wọn kí ẹsẹ̀ tó burú àmọ́ kí èsì ẹ̀tọ́ tó pin ó ti wá máa kàpẹ́ tọ̀ kò fowó oúnjẹ ńlẹ̀ kò fowó oúnjẹ ńlẹ̀ tó fi jáde láàárọ̀ o wọ́n tún wá gbó oúnjẹ ńlẹ̀ ó ní pèrè ló tún fi sínú ọbẹ̀ fún mi kò sẹ́ni gidi ni lórí rẹ̀ ọ bẹ̀rẹ̀ sí gbóbi lójú ọkọ̀ jẹ́ ẹnu àlànà nítorí ìdí eléyìí wọ̀bí máa ń fàkómi àmúwálé nínú tí wọ́n bá ń nánú dúkìá wọn nínú ó ṣe é ṣe ń gbà mí kọ́lọ̀ bó fún obìnrin ní arzikì ju ọkùnrin lọ ìmọ̀ ṣe ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kùránì wa fi yé wa pé inú díẹ̀ tọkọ ní òun náà kó ṣèwọ̀n bá ń tó lè sí wọ́n rò pé eh, sálárì ìtẹ́ kú pé mẹ́ta tèmi ẹ wá ní kí wọ́n gbogbo yòókù kọ́ máa ṣe lókù là kọ́ gbìyànjú bó lè gbìyànjú ìní jẹ́ ìnísì ìdí kó lè sọ̀rọ̀ kọ́rọ̀ rí ọ́ lálẹ́ nù lé rẹ̀ kọ́lọ̀bọ́ sàmọ̀nà wa ọlọ́bọ̀ ọba àlekí ọláwá ní wọ́láhù azizun hakim ọlọ́bọ̀ ọba àlekí ọlá ọba tó gbọ̀ngbọ̀n ni ọba tó jẹ́ pé gbogbo òfin tó fi ilẹ̀ ó kún fún ọgbọ́n ni hikima wa nu gbogbo òfin tọ́lọ̀wọ́n ọba ṣe gbogbo ń tá a ti ṣàlàyé yìí hikima rẹ̀ ó lè tètè hàn sí wa ó sì lè mọ́ hàn sí wa. àmọ́ ń gbọ́ ọlọ́run ọba ti sé lófin o ọlọ́run ọba alhakimu ni ọba tọ́gbọ́n ni gbogbo òfin rẹ̀ kó fọ́gbọ́n nítorí ìdílé kámú tọ́lọ́run ọba sé lófin kámú lò ìnìtẹ̀mí wó fi rọrùn nílé ayé ń bì ńlá fi bọ́lọ́run ọba pàdé pẹ̀lú dùnú àtayọ̀ kọ́lọ́bọ́já bá ọlọ́run ọba pàdé lẹ́yìn tí ó rí ìyọnu ọlọ́run kọ́lọ́run ọba ó ṣe wá lẹ́yìn tí ó gbófin ọlọ́run tí ó mú lò ọlọ́run ọba mọ́ ṣe wá lẹ́yìn tí ó gbófin ọlọ́run tí ó kọ́ tí ikú ọlọ́run ọba má ṣe wá lẹ́yìn tí ó gbófin ọlọ́run tán tí ó tẹ̀lé fẹ́nu rẹ̀ ọlọ́run ọba já ju agbára fẹ́nu wa lọ àdùn bá ìṣá àlá láti dá àwọn ìbéèrè tó bá wa wàláwù tá a dára nà. náà sàlámù alaykum wa rahmatulah. ọgbọ́n wípé kíkà alukoran ní alẹ́ tó fi ní oore ju jù ṣé tí ènìyàn bá kà alukoran lọ́sàn-án kò ní rí láàdá bí ẹni tó kà lálẹ́. ìbéèrè tó ń béèrè nípa pé téèyàn bá kà alukoran lálẹ́ ó fi lóore jù lọ lẹ́yìn àlà ìtọ́láìkì kìí ṣe dákà sọ bẹ́ẹ̀ ọ wà lọ́wọ́ irú àsìkò wò ní lálẹ́ àsìkò tánà bí sọlá àdìsí lọ́wọ́ fi yẹwà pé àsìkò tó lọ́la òun náà ni súrùtù lẹ́yìn àfi tá a bá dá alẹ́ sí mẹ́ta ìdákẹ̀ẹ́ta parí lẹ́tọ́ dé pé lẹ́yìn rẹ̀ làṣùbà ìlẹ̀ àsìkò tá a lọ́lọ́la tá a bá lásìkò là ń rìn fáàsì tí ẹ bá kálkùránì nígbà náà tọ́ bá kírun ń gba náà àwọn àsìkò míì lọ alẹ́ níbẹ̀ ni ṣùgbọ́n kì í pé jẹ́nẹ́rálì lálẹ́ ẹni tó kí tó gbé kóra ní rẹ̀ lẹ́yìn lẹ́yìn irun ìṣá àbí lẹ́yìn magreth ọlọ́lá ẹni tó kà lọ lẹ́yìn àṣùbọ̀ àbí lẹ́yìn irun zuhu èmi kankan lórí ilé nítorí ìrìn tó bá jẹ́ pé alẹ́ tà ń sọ à ń sọ̀rọ̀ alẹ́ ẹ̀ta parí bá dá alẹ́ sí ìmẹ̀rí kankan lórí bẹ́ẹ̀ wà láwùjọ ara rẹ̀ náà. tí èmi bá kára sí koran asoso yóò gba ládá mẹ́wàá nígbà tí kì í bá ṣe ní oṣù rọ̀mọ́dá ládá mélòó ni ènìyàn yóò máa gbà lórí ara tí kọ̀ọ̀kan tí ènìyàn bá ka alukoran nínú oṣù rọ̀mọ́dá. wọ́n béèrè pé anabi sallallahu alayhi wa sallam lọ sọ pé gbogbo ara àfi kọ̀ọ̀kan tí ènìyàn bá ka nu alukoran yóò gba ládá mẹ́wàá bí ìbá ṣe nu rọ̀mọ́dá bí ìbá ṣe nu rọ̀mọ́dá kì í ṣe pé ládá mẹ́wàá ìyẹn ni pé minimum ntí ọgbà ńláda ntó kéré jù ntí ọgbà ńláda náà ní laada mẹ́wàá ẹlòmíì ọkà yóò gba ogun láda ẹlòmíì ọgbọgbọn kọdọ ẹlòmíì ọgbà ọgọrùn méje bó sì wọ ọlọrun ọba ní í o wa ọwà lọwọ bóòlù fàyọ ọlọrun ọba àti ṣèwà lọkàn rẹ ńgbà tó ń kà sí. wọn á béèrè pé tọ́ba wa jẹ́ nu ramadan ní kọ́ láàdá mélòó léèyàn ọgbà láàdá téèyàn ọgbà ọlọ́run ọba nìkan lọ́mọ iye rẹ̀ ọlọ́run ọba nìkan lọ́mọye lọ́pọ̀ ládá tí ó fẹ́ dà ó sì wà lọ́wọ́ bóòlù sí ká ta ní ọkìlọ̀ nǹka bóòlù ọkàn rẹ̀ sì wà nù tọ̀nka bóòlù ń sì ń ronú sí tọ̀nka ìní ó jẹ́ kí ládá wọ́ yàtọ̀ nítorí délé ká mọ̀ pé ládá rẹ̀ pọ̀ ọlọ́run ọba nìkan lọ́mọ òdiwọ̀n ládá tí ó fẹ́ tọ́ka alukur'ani inú àwẹ̀ pàápàá jùlọ nítorí délé ká mọ̀ ká alukur'ani lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n láwùjọ alẹ́ àdàm náà. mọ́ muna so a samu da addu'a Allah ya famu miji na gari inda za mu huta so àdúrà wọn sí ọlọ́gbọ́ gbàdúrà wa ẹ̀kà bèèrè mi sọ́lọ́wọ́n bá yóò sàlẹ̀ fún ma yín sóbìnrin tọ́sẹ̀ oyún ọkọ rẹ̀ pẹ̀lú mímọ̀ sí ọkọ náà pẹ̀lú mọ́jẹ̀mú tó bá sí oyún náà yóò ra mọ́tò fún ìdájọ́ àwọn méjèèjì lọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n bá déwájú ọlọ́run ọlọ́run jọ àtọ́kọ àtìyàwó tí wọ́n bá déwájú ọlọ́nkún ọlọ́rọ̀jọ́ sọ́lù alẹ́ nàbí ìkàríyìn sọ́lù alẹ́ nàbí ìkàríyìn ẹ̀mí ọ̀sùn sọ pé tí wọ́n bá déwájú ọlọ́run ọlọ́rọ̀jọ́ ṣùgbọ́n màrán tèmi ni pé jòjúmọ́ nínú tọ́tẹ́kù fún wọn nísẹ̀mí wọn kí wọ́n máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bọ́yá bọ́yá wọ́n lè déwájú ọlọ́run kọ́lọ̀ wọn bọ́ bá wọn ṣe ń sókí bọ́yá wọ́n lè déwájú ọlọ́run kọ́lọ́ bọ́ bá wọn ṣe ń sóòtú inú tó kú fún wọn nísẹ̀mí wọn dojúmọ́ wọn bá ti rántí wọn mọ̀ tọrọ àforíjì àmọ́ kí ni ìdájọ́ wọn wájú ọlọ́run tí wọ́n bá déwájú ọlọ́run ọlọ́run bá mọ̀ bí ó ti ṣe ìdájọ́ náà. sọ́kàn yóò ṣàlékún ìmọ̀ ẹyin mo máa wọn máa ń ní òjijì ìrọ̀ àná èmi ni mo ṣe ìrìn nígbà tí mo wà lórí ìrìn àjò ń dín òun kù sọ nígbà tí mo ń da ẹni fọ wá ṣé máa dìrùn kù ni àbí máa tún máa ràn máa dìrùn pé. na ẹ ti rìnrìn àjò sàwọn ìgbà tí ń lọ ni àbí ìgbà tí ń bọ̀ lókùnbà tó bá jẹ́ pọ́ wá lórí ìrìn àjò ọ̀làǹfààní àti dìrùn kù ó lábàárẹ̀ àti máa jẹ́rùn kúrò ìyẹn ni pé ó ń ráká mẹ́rin kọ́ mọ̀ kí wọ́n ráká méjì méjì irun zuhur irun asir àti irun isha yálà ń gbá ti ń lọ ni àbí gbá ti ń bọ̀ méjèèjì náà ni lópin ìgbà tí ọba ti délé tí ó bá ti padà sí ìlú títí eh, tó padà sí tọ́jẹ̀lú rẹ̀ náà. kí ni ìdájọ́ alábòsí olófòfò ènìyàn agbọ́ ti ewu wíbẹ̀ yẹn. ẹ mọ̀ dájọ́ rẹ̀ jù mí lọ. ìyàwó tó lọ́kọ tó bá ìyáálé ní. sọ́lù alẹ́ nàbí ẹ̀rìkàrí. náà. ìyàwó tó lọ́kọ tó bá ìyáálé méje nínú ilé ìyàwó òun ti jìnnà níbi ṣíṣẹ́ bọ́ ó sì ogun títí tí ọkọ náà fi kọ ìyáálé méjèèjì náà nítorí aburú ọwọ́ ìyàwó náà kí ni orú ìyàwó yìí nínú islam ṣẹdáàpọ̀ malam ẹ fi àsìkò yìí sí wáàdì pẹ̀lú sí àfún irú àwọn obìnrin onírúwà báyìí. páyọ̀ lọ sókè tá a sọ fún obìnrin bẹ́ẹ̀ ni kọ́ páyọ̀ lọ kọ́ rántí péjọ́ kan wà tó ń wo dòun wájú ọlọ́run téèyàn bá rántí péjọ́ kan wà tó ń wo ṣèṣirò iṣẹ́ rẹ̀ ìwọ̀nba iní ọ̀wáyé mọ́yà gbogbo fìtínà yìí kí lọ́ fẹ́ delérè kojú táyé yìí náà lọ gbogbo wàhálà kojú pé nkankan táyé náà ní lé lọ ẹ wá sọ fún mi kásẹ̀ ní tó lé táyé náà ọwọ́ rẹ̀ bà ìjọ mélòó ni ó fi lò ẹn tí òtú ọ ti kú ẹn tó ju ọ lọ kú ẹgbẹ́ rẹ kú kí wàá lọ fẹ́ wáyé mọ́yà sí lóyún ẹni bẹ́ẹ̀ kọ́ páyọ̀ ọlọ́run kó túbá sọ́dọ̀ ọlọ́ ìtẹ́mi ká ní márùn fún náà. kí ni ìdájọ́ ọkùnrin tó tìrìn àjò dé tó wá gbé àbúrò rẹ̀ sókè tọ́jọ́ obìnrin òun ti dàgbà. Sálọ̀ àrẹ̀ lẹ́yìn ìrìkàrí. wọ́n béèrè ìbéèrè nípa sọ́lù ààrẹ nàbí ìkàrí ọkùnrin tó dé láti rìn àjò àbúrò rẹ bá wá rẹ wọn bá dì mara wọn àbọ́ bá obìnrin sí ni kí ní ìdájọ́ rẹ̀ ni pé lófin ìṣẹ̀rí tó burú kìí ṣe tó burú sùúrù lófin ṣẹ̀ríà in tó se kéèsì tó burú ni torí pé eléèwọ̀ rẹ̀ lọ́jẹ́ nítorí délé torí pàwọ́ agbábúrú rẹ̀ bí wọ́n wà mara kéèsì tó burú àbí wọ́n bara wọn lọ kò sí tó burú ṣùgbọ́n ṣùgbọ́n ni pé ìṣẹ̀rí àwa máa wòye sí ibi tá à ń ti ń sẹ́mi.

àmọ́ láàbí tẹ́hùn ti ń sẹ́mi ní kókó ibi tí mò ń ibi tẹ́ ti ṣe tí ò ní bí nǹkan mi ṣùgbọ́n gbà mí ó súnmọ́ ìmọ̀ àmó súnmọ́ irú àwọn tí wọ́n máa kọ́ béèrè àwọn ìyàwó ni ọkọ rẹ̀ dì má burú rẹ̀ yọ̀wá àbúrò ọkọ naanị ni o yọ́ a máa rò pé ẹmọ òbí ti ṣe pẹ̀lú yóò tó wá dìjà mi pé ọ̀yẹ́ ni.

a máa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ obìnrin kan ọlọ́kọ̀ ọkọ̀ kòun ti dékò ẹmú kí lọ́lọ́ sí lẹ́kọ̀ọ́ lọ wòrán bọ́ọ̀lù ọlọ́wòrán bọ́ọ̀lù ó sì tètè jáde lé láàárọ̀ nígbà tó jẹ́ pé kan wà ní no lálẹ́ ló fẹ́ fi rìn alẹ́ ló fi rìn ọkọ̀ òun retí ẹrù kan tẹ́rọ náà ní ọ̀pá ipe ó ṣe é ṣe kọ́jẹ́ pé ọ̀pẹ àwọn tó bá sì pé òun ò ní fẹ́ wọnú bọ́yá òun sun ṣọ́ọ̀bù tó dáhùn against kìnnì àsọ́kọ̀ alẹ́ lọ wò dáàrọ̀ ìbẹ̀ lẹ́kọ̀ọ́ ìwòrán bọ́ọ̀lù ìsìn kọlù ìyàwó sí dáadáa lẹ́wà sí òsì ọ̀nu iṣẹ́ aláàtàbá ti títà ń bọ̀ tọ́lọ̀bẹ̀ sọ̀bà alábòsì wọ́n ń bọ́ọ̀lù ọ̀nà wọn wọn bá àbí ká nípa ayọ̀ ọlọ́run ló ṣe kókó irú obìnrin tí wọ́n ń béèrè pé ọkọ̀ òun ó travel kò sẹ̀ ní sọ fóun yóò tún fóun lẹ́kùn sí oúnjẹ táwọn ọjẹ́ ó lè lọ bẹ́ẹ̀ fún oṣù mélòó kan kí ni ìdájọ́ yìgì àwọn eléwọ̀n ò ti torí bẹ́ẹ̀ ba yìgì jẹ́ kò túmọ̀ sí pé yìgì ti bàjẹ́ ṣùgbọ́n tí wà lábẹ́ ẹ̀bẹ̀ náà ni pé irú obìnrin bẹ́ẹ̀ ṣẹ̀rí àyọ̀ǹda fún ká mọ̀ pé ṣẹ̀rí àfọ́bìn lẹ́tọ̀ọ́ pọ̀ nǹkan mìíràn tó jẹ́ pé àsálà kan fi dé obìnrin mọ́lẹ̀ látàrí àbòsí nígbà tí wọ́n kọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ kọ́ gbọ́dọ̀ lọ wá ẹ̀tọ́ rẹ̀ kọ́ gbọ́dọ̀ sọ pé wọ́n ṣe báyìí fún mi kọ́sàmù hàn ah, ah. lópin ìgbà tó bí ìbá ti lè wà lẹ́ẹ̀dì ọkọ̀ débi kó ọba débi kó òun ò lè bá gbé mọ́ ó lẹ́tọ̀ láti fẹ̀jọ́ sùn yálà látọ̀dọ̀ àwọn òbí ọkọ ni wọ́n rá ti ṣeṣe wọn ò ṣe kọ́ fẹjọ́ sùn àwọn òbí tiẹ̀ kí wọ́n wá àwọn òbí ọkọ kàn gbogbo ẹlẹ́kọ́ gbégbèsè wọn tí wọ́n wá bá débi pé gbogbo ò ní ìyànjú ara sì ní arábìnrin ń fi àjẹ tó pọ̀ kò sí tó burú pé kí wọ́n lọ ọ̀dọ̀ adájọ́ sẹ̀ríà ṣé tó bá lè tí wọ́n bá pè tí ọ̀ wá àwọn ẹbí rẹ̀ pè kọ́ wà ẹlòmíì kan bàbá rẹ̀ ó pè kọ́ wà adájọ́ ni adájọ́ lẹ́tọ̀ọ́ àti sọ pé bọ́ wà ń kutu wé ń di kọ́lọ́pọ̀ ọlọ́ọ̀ mú wa tẹ́pọ̀ ti wà lọ́ndà authority wọ́n wà mú wa pé kí lọ fẹ́ ṣe gan àwọn ọkùnrin míì wọ́n máa bá débi pé sọ́n fẹ́ ìyàwó rẹ̀ yóò lòun fẹ́ adọ́jọ́ wà nítọ̀ lóṣooṣù iye báyìí lọ́mọ mú wa kóòtù kí ìyàwó rẹ̀ ọmọ wa gbà tọ́ba ilé ti soṣù méjì tó mú wa á gbé ọtí mọ́lé ọkùnrin míì tí kàlẹ́ pé làákà rẹ̀ wá ìbẹ̀rù ọlọ́wọ́n bíi ewúrò fún kò níbẹ̀rù ọlọ́wọ́n ọba lọ́kàn tiẹ̀ àmọ́ yọ bẹ̀rù ìdájọ́ ibi tí mò ń lọ ni pé irú obìnrin bẹ́ẹ̀ torí pọ́kùnrin ṣe kò túmọ̀ sí pé yìgì wọn ti ṣe kí ni o ti tú tóbìnrin ọba lè fara o ó lẹ́tọ́ àti ṣe gbogbo gbogbo àwọn ìgbésẹ̀ yìí kí wọ́n mọ kókó kí lọ́kọ rẹ̀ fẹ́ provided kọjá pé ọkọ òun lágbára rẹ ala ọkọ wọn náà ni pé ìrìn àjò jẹ́ bọ́yá ìsẹ̀mí ti ẹnu iṣẹ́ ti ń ṣe lọ́jọ́ mẹ́bẹ̀ àmọ́ tó bá kẹ́jẹ́ pé nǹkan lọ bẹ́ẹ̀ àǹdẹ́ kò tún máa ronú pé kó òun fa àwọn ẹnìkan ebi irú ọkùnrin tó bá mọ̀ọ́mọ̀

sit in the masjid? If yes, I'm confused about the two raka'ah before sitting in the masjid. Okay, wọ́n ní sẹ́ obìnrin tó wà nù kò sọ̀rọ̀ só lè kí ó lè jókòó nù mọ́síláṣí. Náà lópin ìgbà tó bá fi lè jẹ́ pé ó ti dáàbò bo ara rẹ̀ tẹ́jú òfin ní kan. Kò sí tó burú tẹ́jú òfin ní stay ní mọ́síláṣí. Wọ́n á bẹ̀rẹ̀ pé tọ̀ nípa rákà méjì tó yẹ kéèyàn ọ̀yàn téèyàn bá wọ mọ́síláṣí kò sí lórí tiẹ̀ torí máa ní nǹkan ti wà nǹkan kan wá tó ti kọ́ dínà rẹ̀ láti ṣe kí ni o láti kírun kò ní kírun yọkàn jókòó náà. tí ènìyàn bá tún wọn aṣọ kíṣà tó àti wítìrì ńgbọ́ kò nídìí kí wọ́n yẹn náà fílà wọn ní o. Ẹyin táwọn olùmọ̀ ń sọ ni pé tọ́ra ọ̀dísà Nàìjíríà Àìsílámù tọ́wá lórí pé ìdáàlú ákìrà sọ̀láṣíkú mi lẹ́yìn wítìrà. Ẹ jẹ́ kọjá pé irun tẹ́ kíkan ìlálẹ́ kọjá irun wítìrì àwọn olùmọ̀ mi fi sọ pé sọ inú kọjá ti kàn yín àwọn ṣùgbọ́n àwọn olùmọ̀ sàlàyé pé kì í ṣe pé kì í ṣe tọ́ lẹ́tọ̀ bá dìde lẹ́yìn ìgbà tó ti kí wítìrì tàn bọ́yọ̀ sẹ̀ fọkàn sí pé bọ́yọ̀ òun ní tọ́ bá jẹ́ pé òun rò pé o lè jí lóru kírun ìtọ́dàdù ní pé kọ́ wítìrì rẹ di ìgbà tọ́ bá kírun òru tán tọ́ bá yàn náà fi látàkó tó kí wítìrì ṣùgbọ́n tọ́ bá jẹ́ pé nǹkan méjì bọ́yọ̀ rò pé ta bó ṣe kó o tó sùn tàbí èèyàn kírun lẹ́yìn ìmáàmù tó jẹ́ pé ìmáàmù yóò kí wítìrì anabisa láì sílẹ̀mọ̀ sí fi yẹ wa pé ẹni tó bá dúró lẹ́yìn ìmáàmù tí ìmáàmù fi kírun tán wọ́n kọ́ ládàá pé gbogbo òru ló fi kírun fún bí ìgbà tó jẹ́ pé gbogbo òru láti ìgbà tí magreth ti wà títí tálí fìdírì fi yọ bí ìgbà tó pé irun ní kí torí bí ó dúró kírun wítìrì lẹ́yìn ìmáàmù ọwọ́ ajíròrò orí pé òun láǹfààní àti lè kírun irú bẹ́ẹ̀ kò sí tó burú ó lè yàn náfìlà rẹ̀ tó fẹ́ yàn náfìlà kọ̀ọ̀kan tó ní kí wítìrì míì mọ́ mo rò pé kò tó ní tún wítìrì míì kì torí kọ́ ọmọdé wìtìrà ní fìlẹ́ ìlà wàláwù tààrà àlọ́ náà. malam aure na ya kusa har an sa rana sai matar yayan babana ta je gidan su familin mijin ta min fatanci wai ni karuwa ce ina da hiv har aka fasa tí ń fẹjọ́ sùn ní ní àbí ń fi ká sí sádùá ọlọ́ọ̀bà gbéra èyí tó bá fi jó oore jù fún ọ ìlọ́lọ́ọ̀bà ojú ṣeéṣe kọ́dà bó jẹ́ pé ìgí kọ̀la ńgbà mi tí yẹn bá ní àdúrà tó pọ̀ wàhálà ó lè kọ̀la kọ́lọ̀ ọ̀bọ yẹ tó lọ́wọ́ bá máa burú ti bẹ́ẹ̀ ìwọ̀n tó ṣe náà ni pé bá ọlọ́run ọba dúró kọ́ ọ máa ṣe àdúrà sóore bá wà ń bẹ́ kọ́lọ̀ òjò ṣeéṣe tí ọ̀bá sóore ń bẹ́ ọlọ́ọ̀bá lọ́ máa burú tí wà ń bẹ́ ọlọ́run kẹfẹ́ léwu ṣe sábàbí ni torí tóun náà padà kó wájú ọlọ́run ìwọ ọba dúró bẹ́ẹ̀ kókó tí ọba fún ọ ìyá ọkọ lẹ́tọ̀ àti kọ ìyàwó ọkọ nìkan kọ́dà bàbá ọkọ gan lẹ́tọ̀ àti ìyàwó ẹ̀tọ́ kákó obìnrin ẹ̀ ọwọ́ ọkọ títorí sábàbí mi àfi kí o gbìyànjú àti kọ̀ǹvínsì ọmọ rẹ̀ látàrí pé kó rí pé gbígbé pẹ̀lú obìnrin àbúrú àmọ́ ìyàwó àní sọ pé òun kọ́ ìyàwó ọmọ rẹ̀ wípé mo ti kọ́ ọ́lẹ̀ láàlà kọ̀ jẹ́ kíkọ́ ọ̀lẹ̀ kò sí ti ń jẹ́bẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ káwọn òbí yálà ìyakọ bàbá ọkọ ìyá ìyàwó bàbá ìyàwó tí wọ́n dá sí pé wọ́n sábọ̀dọ̀ yá ni kábẹ̀rù ọlọ́run ìtọ́jẹ́ kókó jùlọ lábẹ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ní kí ni sábàbí tí wọ́n fi ń wò kankan pínyà tí sábàbí ìwé bá ti ṣe sábàbí ẹ̀sìn gbogbo nǹkan yòókù kí wọ́n ṣe sùúrù gbogbo nǹkan yòókù kí wọ́n ṣe sùúrù ṣùgbọ́n ìyàwó tó jẹ́ pé yóò jókòó sí di fíìmù kéékìrùn tí ìyá bá sọ pé tí ọba ilé kọ́ lèmi náà kọ́ lọ́mọ ìyá rí wí nítorí láti bò ti wọlé wọ́n fẹ́ẹ̀ lè sọ pé ìrìjọ́ tó gbàgbé kó kírun rí àbí kó jókòó sí di fíìmù àbí kó máa wo fóònù ẹni tí èkírun àmọ́ jẹ́ mùsùlùmí bí tàbí ìdí ẹ̀sìn kan lélẹ̀ o àbí ìyá rí ẹ̀rí tó dájú pé geere pé ó ń rìn kùrì ni tàbí ìyàwó tí wọ́n gbé wọlé láàrin oṣù méjì wọ́n bá rí ọlọ́lọ́mọ yẹn kátọ́ọ̀nù tó àti kòdí tó ti mú ikú sẹlẹ̀ ní ìsìn bẹ́lòmíì tẹ́ẹ̀sì máa di ẹrù pé wọ́n di bàtà wọ́n di kinní kan wọ́n di kinní kan òun náà sì di tuntun ní àsìkò ní tí ọmọ fi dára ya gbogbo eléhùn tí òfin ṣẹ̀ríà ọ̀tàkù gbogbo orun kan tó bá dábẹ́ eléhùn ni wọ́n rí wí àmọ́ pé ọkàn ṣe bákan àbáwọn òbí rẹ̀ ṣe bákan ńgbà míì láàrin àwọn òbí ni wàhálà wà ìyá akọ àti ìyá àyàwó wọn lédè àsọ ìyọ́ àfàbọ̀ sórí ọmọ. ọlọ́run kò sí tọ́kùn ń kọ́lọ̀bọ̀ sàmàdá wa Please share what is the punishment for a person that that tell his wife that I will never sleep with you again. If I sleep with you, it's like I sleep with my mom. And after that, when they take some days, they continue with their marriage. What is the punishment for those people. Eré ni tí àwọn olùmọ̀ pè ní Azihar, tọ́lọ̀ bá ní wà lẹ́dí náà yóò yìí rúnàmí kò mí ní sáàì. Ìdájọ́ ti ẹwà lọ́tọ́ àpàdà wá sí kò tá sàlàyé rẹ̀. Kọ́kùnrin ọ̀lànà kọ́ sọ fún ìyàwó rẹ̀ pé tí wọ́n bá tó súnmọ́ bí ìgbà mo súnmọ́ ìyá mi. Ó ìyá rẹ̀ òkú jámọ̀ kankan ìdájọ́ tiẹ̀ yàtọ̀ eléhùn ni wọ́n pè ní zihar eléhùn ní bukata ti pé káfásìkò kan sọ̀rọ̀ náà ni kìí ṣe ní ìsìn bá dìgbà mi àmọ̀ sọ iṣẹ́ ọ̀la ọ̀la ọ̀tá sake da kuma matar wai yarda ya ce shi ne mutum ke kawo mai kudi ma'ana za an tabo ba maki kuɗin an samu da tafsiri a cikin biya. Kera na jira su. Eh, kera kera ma jira. Ita ne kera. Eh, kera kawai. Bana akwai. Sọ́yìn, sáwà rẹ̀ kọ́ra tó lọ. Àwọn bi bíkèdè ní méjì. Aláwọ̀kọ́ wọ́n ní wani arabin kawa sokoni àbúgbìn. obìnrin kan wá ti ń ta bí kọ́bọ́ọ̀dù mátíráàsì ni wọ́n ń pè ní ẹ̀rà àdìmájẹ́ra àbí kìíní kan tí wọ́n lọ ránṣẹ́ wá pé arábìnrin kan wá nígbà kan pé òun fẹ́ ra ló fẹ́ kọ́bọ́ọ̀dù ni àbí six thousand naira ó ní látìgbà tó ti wá wá kọ̀ padà wá mọ́ ó sì ti lé lọ́dún kan ó ní yorùbá ó ló ti lé lọ́dún mẹ́ta ní èsì ọwá fowó náà ránṣẹ́ wa mọ́síláṣí pé torí pé ihò bá lóbìnrin kádàkùn kábòhùn kéde tí wọ́n bá rí abẹ́ntọ́ bá mọ̀ abẹ́ntọ́ bá gbọ́ so ó fi six thousand naira ránṣẹ́ pé kí wọ́n kó sí kí àwọn kọ́mítì mọ́síláṣí ó kó lọ tíru obìnrin bẹ́ẹ̀ bá yọjú kí wọ́n kó fún so iṣẹ́ àlàyé lè à ń fi àsìkò ìkéde nù so yọ ọmọ bẹ lábẹ yọ ọmọ bẹ lápò mọ́síláṣí títí jọ tọ́lọ̀ bá ní kí irú obìnrin bẹ̀rẹ̀ yọjú kọ́lọ̀ sàmànà wa ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ ẹ̀yà kọ́lọ̀ bọ́ san wọ́n lẹ́sàn rè àwọn elétò ìlera tí wọ́n ń ṣe àwọn medical doctors àkọ́nù àwọn tí wọ́n bá wà ṣe àwọn programs ń gbà kan nípa ètò ìlera tábà gbàgbé nínú tí wọ́n fún wa ní mọ̀ràn wípé ntọ́jọmọ́ fún pa ọmọ wo bp rẹ̀ time to time ntọ́ dáa ni torí tí nǹkan kan bá ń sẹ́lẹ̀ wọ́n ó tètè fún yẹn pẹ́tọ́ ọ̀ tètè lọ mójútó nǹkan báyìí nǹkan báyìí kìí ṣe dígbà tí wọ́n bá dìgbà tí ó ní sí kọ̀ǹtrómà so a gbìyànjú àti ṣètò pẹ̀lú wọn pẹ́tọ́ tá a bá lè ní àǹfààní láti wá ṣe ń bì bóyá kí mọ́ṣáláṣí ọ̀rà bí gbogbo facility tá a bá lè níjì so láàárọ̀ wọn fi ń tó mi létí pé wọ́n ní àwọn láǹfààní tí wọ́n lè wá àwọn inú àwọn sisters bíi mẹ́rin káwá tí wọ́n lè wá sí nínú àwẹ̀ yìí ẹni tí ọba fẹ́ sọba fẹ́ wọ́n bá tẹ́sì rẹ̀ tí wọ́n sì fún ní márùn wọ́n wà so inṣàlá àwọn pé a ah, ṣètò bóyá ń jọ sunday ti ń bọ̀ bíi la àzọ̀wọ̀jẹ́ bóyá wọn á tètè á bẹ̀rẹ̀ ní bóyá aago mẹ́sàn-án tá à ń bẹ̀rẹ̀ náà ni wọ́n sì ṣe ká mọ̀ tó aago mẹ́wàá tá a fi parí tọ́lọ̀ bá ti tí wọ́n bá lé wà so wọ́n wà lára ẹni tó bá fẹ́ kí wọ́n bá ṣe kí wọ́n sì fún ní márùn lọ́fẹ̀ẹ́ ni wọ́n tọrọ kọ́bọ̀ inṣàlá ò bóyá tọ́lọ̀ bá ti tọ́ bá ti ṣe ń jọ sunday ti ń bọ̀ wọ́n ṣètò náà kọ́lọ̀ bó ṣe اللهم اقسم لنا من خشيتك ما تهول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وابصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم